adúpẹ́ fún ọlọ́run ọba adúpẹ́ kí ọlọ́run àtúrà jẹjẹ tán ọlọ́run ọba kọba bá nílùú wa Muhammad sallallahu alayhi wa sallam àti àwọn aráàlú ànábì sallallahu alayhi wa sallam àti àwọn sọ̀hábà ànábì sallallahu alayhi wa sallam àti gbogbo olùgbogbo ànábì sallallahu alayhi wa sallam títí di ọjọ́ ìgbìdàlùkìyàmà ẹ̀rí kàtí wọ́n ní kí a gbé ẹ̀wò òun náà ni àkórí ọ̀rọ̀ kan tí ó lọ báyìí wípé man humul muhsinun àrùn ga láńpẹ̀ lẹ́ni rẹ̀ man humul muhsinun àkórí ọ̀rọ̀ tí a fẹ́ gbé ẹ̀wò nílé báyìí a fẹ́ ma àwọn tí wọ́n jẹ́ ẹni rẹ̀ nínú sùnwọ̀n

nítorí pé kí gbólóhùn wa kó lè bá ṣọ̀kan nítorí pé kí àgbọ́yé wa kó lè bá ṣọ̀kan ọlọ́run bá ní kí láti fún wa níbi tá máa darí àlámọ̀rí wa sí gbogbo nǹkan pátápátá tó bá ti gbogbo nǹkan pátápátá nínú àlámọ̀rí ẹ̀sìn àti tàlámọ̀rí tayé ọlọ́run bá ní kí láti fún wa níbi tá darí ẹ̀sìn tá ti fẹ́ jẹ́ kí ìròyìn wa kó máa lálàáfíà gẹ́gẹ́ bí ọlọ́run bá àdíkà ṣe fẹ́ kí òrí wa kó rí òun náà ni pé ọlọ́run bá àdíkà sọ pé wa in tanaza'tum fi shay'in farudduhu ila Allahi war rasul ọlọ́run bá ní tí ẹ bá ń ṣe ìfàǹfà nípa nkẹ́kẹ́ nínú alámàrí ẹ̀sìn àbí nínú alámàrí ayé gan farujúhù ilallahi wa rasul ọlọ́run bá ní ẹ máa dá padà sọ́dọ̀ ọlọ́run bá pé kí lọ́lọ́run bá ní kí lásọ nípa alámàrí bákan náà ẹ máa dá padà sọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run bá kí lànàbí sallallahu alaihi wasallam sọ nípa alámàrí tí ó lè bá ilé ìjẹ́ pé wà wípé ọ̀ràn èèyàn ní àbí tí nǹkan bá dàrú mọ́ àwọn èèyàn lójú láwùjọ tó ń kálukú ní ìròyìn tó yapa lórí àlámọ̀rí kan jàmáà ibi tá ma sẹ́rí padà sí òun náà ni inú tírà ọlọ́run bá torípé àrọ́dù ila Allah subhanahu wa ta'ala ìmá dáwọ̀rọ̀ padà sọ́dọ̀ ọlọ́run bá òun náà ni àrọ́dù ila kitabillah òun náà ni ká ma padà sínú tírà ọlọ́run bá gbogbo ẹnikẹ́ni tí bá ti ń dá ọ̀rọ̀ padà sínú tírà Ọlọ́run bá pé kí Ọlọ́run bá rí kẹ́lá sọ nípa alámàrí ماذا قال الله سبحانه وتعالى عن أمر كذا وكذا kí Ọlọ́run bá rí kẹ́lá sọ nípa alámàrí báyìí alámàrí báyìí irú ẹni báyìí ó ti ń dá ọ̀rọ̀ padà sọ́dọ̀ Ọlọ́run bá nìyẹn àbákaná wà rasul a máa dá padà sọ́dọ̀ nabi sallallahu àwọn sàhábà gbogbo tó bá ti rú wọn lójú nínú àlámẹ̀rí wọ́n lọ bá nẹ́bí sallallahu alaihi wasallam wá padà sọ́dọ̀ nẹ́bí pé anẹ́bí nkẹbáyà gbọ́yé anẹ́bí kí lọ́lọ́wọ́ bá lè gẹ́lágbà lérò pẹ̀lú nkẹbáyì anẹ́bí ìjẹ́ wa báwo la ṣe yanjú ẹ̀ wọ́n máa ń sẹ́rí padà sọ́dọ̀ anẹ́bí sallallahu alaihi wasallam nígbàtá anẹ́bí sallallahu alaihi wasallam tó wà nílé ayé àmọ́ nígbàtá anẹ́bí sallallahu alaihi wasallam tó kú kí ni ó máa jẹ́ ar-raddu ila ar-rasul ìmá dá ọ̀rọ̀ padà sọ́dọ̀ annabi òun náà ni ìmá dá ọ̀rọ̀ padà sí inú hadithu annabi sallallahu alaihi wasallam gbogbo alámẹ́rí kí lẹjọ́ tánàbí dá lórí ẹ̀ kí ni tánàbí sallallahu alaihi wasallam sọ nípa rú kàbáyì gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ sí pé òṣùnwọ̀n rẹ̀ tó fi ń ṣe ètò gbésí ayé rẹ̀ tó fi ń ṣe ètò ìsẹ̀mí ẹ̀ òun náà ní kí lọ́lọ́wọ́n bá wí ó má lórí kí lọ́lọ́wọ́n bá sọ kílá nẹ́bí sallallahu alaihi wasallam sọ irú àwọn èèyàn wọ̀nyí àwọn ẹni tó yẹ pé ọlọ́run bá àlékẹ́lá yọ́nú sí àwọn gangan lórí sí dáadáa lórí ilẹ̀ àwọn gangan àwọn ni al-muhsinun èyí tó yẹ pé insha Allah ta'ala a padà fẹ́ àlàyé ẹ̀ lójú náà ní tó bàtà bí wọlé rí báyìí

àti nínú òṣùwọ̀n súnà nabi sallallahu alaihi wasallam òun ganan pèlẹ̀ jama'a ibi ta ti wá lọ ni pé gbogbo àwọn mùsùlùmí in tó lè mú wa ṣọ̀kan táàfi ní máa yapa eléyìí ta kó sínú ẹ̀ láwùjọ wa lónìí ta sọ pé àwọn mùsùlùmí gan àti ẹ̀síwá pé yẹ́lẹ̀yẹ́lẹ́ àti wá yapa ń kálukú pẹ̀lú in tó fà táàfi yapa ni pé a máa padà sórí ìpìlẹ̀ ẹyọ kan ṣoṣo àgbọ́yé wa ìbádà ìjọsìn wa a ma mú lọ́nà tọ́lọ́wọ́ bá àdíkẹ́ láti ní ká ma mú nígbàtá bá ti mọ́ ìbádà wa àti ìròrí wa ní ọ̀nà ẹyọ kan ṣoṣo tó gbé bí masdaru kan ìpìlẹ̀ kan náà láti mú ti gbogbo agbára jama'a bẹ́ẹ̀ ni ìròrí gbogbo ó sì papọ̀ o ní sọ kankan nípa Ọlọ́run Ọba o ní láti sọ nabi sallallahu alaihi wasallam àyàfi tó bá rí nínú ọ̀rọ̀ Ọlọ́run Ọba nabi jama'a tó bá yẹ pé bẹ́ẹ̀ ni gbogbo wa ṣe rí ni tí gbogbo musulmi bá mú alámẹ̀rí wọn nínú al-Qur'an àti nínú súnnà nẹ́bì ni wallahi al-azim a ní pín yẹlẹyẹlẹ bá sí pín yẹlẹyẹlẹ musulmi Nigeria kò ní yàtọ̀ fún musulmi Egypt so ibá ní sí nínú òròrí ni àti nínú ìbáadà musulmi Ìlọrin ní yàtọ̀ fún tàbújá nítorí wípé àwọn méjèèjì àti musulmi Ìlọrin àti tàbújá ìpìlẹ̀ kan lóso náà jọ ń padà sí lórí àlámọ̀rí ẹ̀sìn wọn in tí alkùránì wí fún ilé ìbá ìní tẹ̀lé in tí alkùránì wí alkùránì ò sì yàtọ̀ bẹ́ẹ̀ náà ni súnnà nábi sallallahu alaihi wasallam àgbóyé tí ní ń gbọ́ alkùránì yẹ kìí ṣe lórí fẹ́nú ẹ̀ torí pé tẹ́yìn bá tún ní ká máa padà sínú alkùránì àti ká máa padà sínú súnnà ṣe ká máa fún nítumọ̀ tó bá fẹ́nú wa mọ̀ pé ibi tẹ́mi gbọ́yé sí nìyẹn náà kìí ṣe bẹ́ẹ̀ àgbọ́yé wa gbọ́dọ̀ máa ju àgbọ́yé àwọn ẹni ìṣáájú àwọn ẹgbẹ̀rún sálàfù àgbọ́yé wo làwọn sọ̀hábà gbọ́yé nípa áyà ta fẹ́ lò yìí kí làwọn sọ̀hábà gbọ́yé lórí ẹ̀ bóò se ṣe lò bóò náà ṣe gbọ́yé tó pá wọ̀nyí ni wọ́n kéwú lọ́dọ̀ alaihi wasallam tọ́lọ́wọ́n bá lè jẹ́ ládẹ̀ fi rinlẹ̀ wípé òun Ọlọ́run bá yọ́nú sẹ́sìn wọn ìlànà tí wọ́n rìn òun Ọlọ́run bá lè jẹ́ láyọ́nú sí Ọlọ́run bá sì gbà wọ́n lẹ́rú jẹ̀mọ́ àìdákùn kílà tó ń dààmú láwọn afáàmù sọ pé kullu khairin fi ittiba'i salaf wa kullu sharrin fi ibtida'i man khalaf wọ́n ní kullu khair gbogbo rẹ̀ pátápátá tí yẹn wá ó parí sí di fi ittiba'i man salaf ó parí sí di ká máa tẹ̀lé àwọn tán ti kọjá lọ àwọn ni wa àwọn ànábì so oore gbogbo oore tí èyàn bá ń wá pátápátá ibi tó parí sí jama'a èyàn wá oore yàtà kìyàmà ibùlọ parí sí fìtìbáyí man salaf níbi ká máa tẹ̀lé àwọn tó ti kọjá lọ ni àdìsọ́kàn Nábì sallallahu àti tàwọn sọ̀hábà lọ́gbọ̀rọ̀ jáde sọ́kàn wa ìbádà tánàbí àtàwọn sọ̀hábà bá náà lọ́gbọ̀rọ̀ jẹ́ àgbọ́dọ̀ tó máa wá nǹkankan míì láti máa fi jọ́sìn fọ́nà ọba mọ́ àgbọ́dọ̀ máa tẹ̀lé lànà míì láti jọ́sìn fọ́nà ọba mọ́ àgbọ́dọ̀ máa gbé ìlànà míì kalẹ̀ láti jọ́sìn fọ́nà ọba mọ́ tó yàtọ̀ sí ìlànà tọ́nà ọba àlékẹ́lá tó fi rán Ànábì الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه والآيات في هذا المعنى كثيرة أوايا تنتما تنبي تما بايوا تنسلعي nípa kọ́lọ̀mọ̀ bá àríkẹ́lá yọ́nú sáwọn sọ̀hábà ọlọ́n sí yọ́nú sílànà tí wọ́n rìn àwọn àyà yẹn pọ̀ gan jẹ́mọ́ àkílà tó wákàkiri ọlọ́wọ́n bá alékẹ́ láti jẹ́ kó yíwa wípé àwọn wọ̀nyí òun ọlọ́wọ́n bá yọ́nú sí lànà wọn òun lọ́wọ́n bá yọ́nú sí báyìí sí lọ́wọ́n bá nǹkan tó kẹ́kù ní pé kákàmà sí lọ́wọ́n bá báyìí sí lọ́wọ́n bá káwà náà so in ta rẹ́fà yọ́bẹ̀ ni pé ṣe rí ìyapa ìyapa tó ṣẹlẹ̀ láàrin àwa mùsùlùmí a máa tẹ̀lé ìpìlẹ̀ kan náà tó bá yẹ pé ibi tí ó ń kálu tó bá inú kìtàbà ti súnnà inú alkùnrin àti súnnà ni àbá ti yapa lórí àgbọ́yé àwọn sọ̀hábà tí è ṣe pé lórí àgbọ́yé ìfẹ́nú wa o ń kálukú ń tú alkùnrin síbi tó bá fẹ́nú ẹmu torí kí mọ gbọ́ lábáwá ọwá ń yí síbi tó bá fẹ́nú ẹmu àbó ń kálukú tú hadith annabi lórí ìfẹ́nú ẹ̀ so ibá ní sí yìí eré báyìí yọ máa fa ìyapa ìdájọ́ tó bẹ́ fàyọ ìjẹ́ àwọn sọ̀hábà gbọ́ yé bẹ́ ìjẹ́ àwọn sọ̀hábà lórú ìdájọ́ bẹ́ tí gbogbo àwọn bátátà bá ń padà sí di ìpìlẹ̀ ìròrí wọ́n sọ̀kan àìbáadà wọ́n sọ̀kan láàmílẹ̀ báyìí la fi pàkíyèsí wa lórí pé tán bá ń gbé àwọn nǹkan wá lórí àlámàrí ẹ̀sìn ẹgẹ́ bá ìdáhùn sí wo láti wà jama'a nínú al àti nínú sunnah náà alákọ̀ọ́kọ́ kí náà ń pè ní al-ihsan ta bá ti ma al-ihsan a ma al-muhsin kí náà ń pè ní dáadáa ta bá ti lè mọ̀ nǹkan tán pè ní dáadáa a jẹ́ sí pé ẹni tí bá ń ṣe nǹkan yẹn òun lẹ́ni òun lẹ́ni tí ń ṣe dáadáa àbí eléyìí báyìí ká má bà kí wàhálà wọn má bà pọ̀ jibril alayhi salatu wassalam nínú hadith ẹlẹ́ẹ̀kejì fil arba'ina nawawiya nínú hadith ogójì tí alimamu nawawi rahimahullahu ta'ala tí wọ́n kójọ hadith ẹlẹ́ẹ̀kejì nínú hadith yẹn ní jibril aléyìí sọ́látù wasalam ló ti bèèrè nǹkan yìí lọ́dọ̀ anábi sallallahu alaihi wasallam ajẹ́bí nǹkan tá a fẹ́ sàlàyé yìí nǹkan tá nàbí ti yanjú ni jibril aléyìí sọ́látù wasalam ó ti bèèrè lọ́dọ̀ anábi sallallahu alaihi wasallam tánàbí sì ti yanjú ẹ̀ kálíbà àmà ìpé lára ẹ̀sìn lọ́wà ìgbà tí jibril bèèrè àwọn bèèrè ìtàn kí lànàbí sallallahu alaihi wasallam sọ sahaba anábi ni ataduruna man as-sa'il anábi ni ǹjẹ́ ma ẹni tó wá bere béèrè yẹn o ń bí àwọn sọ̀hábà lè rẹ̀ bẹ́ẹ̀ àtẹ́dúrú yẹn mani sáìn ǹjẹ́ mólùbéèrè yẹn ǹjẹ́ mólùbéèrè yẹn bí wa rasuluhu a'lam sallallahu fa jibril anábì ní ẹni tó wá yẹn ó jibril malaku jibril

ó ní láàmù sàbàbíyà láàmù pé sábàbí ìtọ́fà jí jìbìrìlì fi wá òun náà ni wípé kí ló wá ṣe o liwallimakum dinakum láti wá kọ́ yín lẹ́sìn yín nínú àwọn ẹ̀sìn tí jìbìrìlì wá kọ́ wa òun náà ni kí ni o al-ihsan àìlẹ́ mọ́rọ́tì lè dì òun ló ga jù nínú àwọn ìpele ẹ̀sìn torí pé ẹ̀sìn ìpele mẹ́ta lóní alákọ̀ọ́kọ́ al-islam ẹlẹ́ẹ̀kejì al-iman ẹlẹ́ẹ̀kẹta al-ihsan ìpele alákọ̀ọ́kọ́ ni kíyàn jẹ́ muslim jibril sì bèèrè ẹ̀ lọ́dọ̀ anábi sallallahu alaihi wasallam pé akhbirni anil islam bẹ̀yẹ̀ kọ́lá fẹ́ àmọ́ nítorí pé abẹ́jẹ́ ká gbàgbọ́ yé ipò ihsan ló jẹ́ ká bẹ̀rẹ̀ mẹ́yẹn ipò tó ga jù nínú àlámàrí ẹ̀sìn òun ni kíyàn jẹ́ mọ́sí kíyàn jẹ́ ẹni rẹ̀ ipò tó ga jù nìyẹn kẹsẹ̀ gbogbo èèyàn ló máa ń débẹ̀ kódà àwọn tó máa ń débẹ̀ nínú ẹ̀sìn ẹ̀sà ni wọ́n ẹni ẹ̀sà ni wọ́n ìpele alákọ̀ọ́kọ́ tí yẹn lè jẹ́ oní kí yẹn jẹ́ muslim kí yẹn jẹ́ musulmi nítorí ẹ̀ qalat al-a'rabu amanna qul lam tu'minu walakin qulu aslamna walamma yadkhul al-iman fi qulubikum àwọn lárúbáwọ̀ oko nígbàtí wọ́n gba islam wọ́n wá ṣe ìdíyàáhùl iman wọ́n pẹ̀rọ wọn ní mu'min wọ́n ní àwọn al المؤمنون وقالت الأعراب آمنا àwọn lárúbọ̀ kó sọ pé a àti ní iman ọlọ́ ni kúl ìrà náà sọ pé lam tu'minu ẹ̀ tí ìdí mu'min walakin qulu walakin qulu aslamna sọ fún wọn pé anábì tún wọn ṣe in tẹ́ ma sọ ni pé aslamna àti jùpájú sẹ́lẹ̀ fọ́lọ́wọ́

akọlù nǹkan tí yẹn lè wà in tó kéré jù nínú kò tí yẹn lè wà àyàkúnà musulman òun náà lẹ́kọ́ jẹ́ musulmi tí yẹn bá ti lè kú lórí islam báyìí tó bá ti lè kú ní ìjẹ́ musulmi báyìí yasiru kafiran yóò di kèfèrí nìyẹn ó sì láwọn tó ń ba islam jẹ́ àwọn báyìí sàlàyé ẹ̀nà wákìdùl islam sí pé nínú àkídàtù ana mu'minun illa bil istithna àbíkọ́ sọ pé insha Allah ana mu'minun insha Allah ló fi jẹ́ sí pé Aisha radiyallahu anha ó ń sọ wípé oníjọ́ kan wọ́n gbé jànáza òkú ọmọ kékeré kan náà ansọ́rù kọjá Aisha wá sọ pé tuba li hadha usfuru min asafiri janna Aisha ni a ah, oríire kọ́mọ̀ ma bá ọmọ yìí o ìkan nínú àwọn ẹyẹ

ìkánná àwọn sọ̀hábà tó wá wà ń bẹ̀ ọwọ́n sọ bá nẹ́bí fa innahu mu'minun anẹ́bí fún ẹni yìí mùmìnì na o ó rò pé tá nẹ́bí òbí fún òun ni pé bóyá o ò rò pé bóyá nẹ́bí ò gbà anabi ni ìyẹn ni gidi anẹ́bí ní awa ghayra dhalik anẹ́bí ní maso be ó lè jẹ́ nǹkan ẹ̀mí tó yàtọ̀ sí ìntọ́n sọ yẹn ó lè jẹ́ pé lórí ipò yẹn lọ́wà tí èsì pò mú mí anẹ́bì ni ọkùnrin sọ̀hábì ní anẹ́bì tó wá ń pè nǹkan lọ ó ní àmọ́ dáadáa tó ń mọ̀ nípa ẹni yìí kò jẹ́ kí ara òun balẹ̀ òun tún ní

èmi a máa pín nǹkan fáwọn èèyàn jọ mi èmi a máa pín nǹkan fáwọn èèyàn tí máa sì gẹ́ nìkan sí ti ní fún kéjéké mo kórìíra ẹ̀ àmọ́ mo ti mọ̀ yí pé yìí máa ní ti jòkó lẹ́nu báyà tiẹ̀ mo ti mọ̀ pé òun ti dúró dédé nú ẹ̀sìn ẹ̀sìn ti yé tí n bá fún àbí tí n bá fún tí mo hànà tí n fún kò bá ìsìláàmù ẹ̀ àmọ́ àwọn eléyìí tí mo ń fún yìí mo ń fún wọn nítorí wípé tí n bá fún àwọn ó bá ìsìláàmù wọn so àwọn ìgbà míì ànẹ́bí a máa pín nǹkan gbà míì tó yẹ́ sí pé yọ́ máa fún àwọn èèyàn kan jà àwọn èèyàn kan lọ nítorí àti àláfà àti pa ẹ̀mí wọn sínú ẹ̀sìn so yẹ́ bá ní sí so ànẹ́bí sallallahu alaihi wasallam jékórí sọ̀hábí ibẹ̀ àmẹ́ta alẹ́pàá mímẹ́ ní àwọn afájẹ́ tó rẹ̀ pé ẹ̀mẹ́tẹ̀ tátà nàbí sallallahu alaihi wasallam sọ fún pé mọ́sọ̀ bẹ́ẹ̀ ma ìtumẹ̀ ní pé èyàn kí ń pè ní ana mu'min àyàfi ká sọ pé insha allah so ibà ní sika sí ìsìkìtìnà ká fi àdáyanrí sí náà ṣe bá rí ipò ìpele ẹlẹ́ẹ̀kejì nìyẹn ọ̀rọ̀rùn láti jẹ́ pé kíyàn dé ìpele náà ìpele ẹlẹ́ẹ̀kẹta tó wá ga jù òun náà ni ipò al-muhsin kíyàn jẹ́ ẹni tí ń ṣe ihsan òun wá bí ànábì ó ní akhbirni ani ihsan eré anábì fún mi nírò kí náà ń pè ní àdì ihsan ó túnmọ̀ sí bí anábì sallallahu alaihi wasallam lọ́fẹ́ sọ definition al-muhsin fún wa báyìí kìí ṣe ìròrí tiwa kìí ṣe àwọn táwa bá wò láwùjọ wa kan rí bẹ́ẹ̀ kò yí báyìí nìsín torí pé náà nǹkan táwọn yẹn sàṣìgbọ́ láwùjọ tiwa ni pé à ah, lágbájá àfáà ńlá ni ẹni ré ní àwọn ẹni anabi sallallahu alayhi wa sallam ó ní al-ihsan an ta'buda allaha ka annaka tara fa in lam takun tara fa innahu yarak níbi báyìí àwọn wá sí pọ̀ bẹ́ẹ̀ gan al-ihsan anabi ní ẹni in tá ń pè ní dáadáa pé yẹn ń an ta'buda allaha idhan al-muhsinu yakunu abidan ẹni tí ó bá máa jẹ́ olùṣeré ẹni tí ó bá máa jẹ́ muhsin ọgbọ̀rọ̀ jẹ́ sí pé ń ṣe ìbádà torí pé an ta'budu Allaha májẹ̀mọ́ alákọ̀ọ́kọ́ ni an ta'budu Allaha gbogbo ẹnikẹ́ni tí bá ti bẹ́ jẹ́ al-muhsin ìtàn pẹ̀lú ihsan òun ni ibadatullah ìmá jọ́sìn ẹni yìí lónìí ṣe dáadáa alladhi ya'budu ma'a Allahi ghayrahu gbogbo ẹnikẹ́ni tí bá ń jọ́sìn fún kàmí yàtọ̀ fọ́lọ́ba wallahi alazim kò ní máa jẹ́ muhsin kò ní máa jẹ́ olùṣe dáadáa kódà èyàn bá máa rí pé èyàn olùṣe dáadáa ni nítorí kí ni nínú májẹ̀mú ìbáadà òun náà ni pé ká ìtíwẹ̀ ní pé kíyàn máa sin Ọlọ́run Ọba wala ta'budu ma'ahu ghayra ó sì gbọ́rọ̀ sí nǹkan mí papọ̀ mọ́ Ọlọ́run Ọba mọ́ nítorí pé inú májẹ̀mú ìbádà tàbí ọpẹ́ yẹn ṣe ìbádà tí ó bí máa jẹ́ tí ó sì máa jẹ́ ní ṣe ìbádà ní pé kó má ṣẹbọ gbogbo ẹnikẹ́ni tí bá ń ṣe ẹbọ wallahi kéèsì ábìdò kéèsì olùṣe ìbádà lọ́dọ̀ Ọlọ́run Ọba tó pé ìbádà ẹbọ́sàlùwàlá kílódàbínẹ̀ sálàlùwàlá torí ó ti ṣe nǹkan tó bàlùwàlá jẹ́ nítorí tó ṣe tó bàlùwàlá jẹ́ yẹn alìkè sálàlùwàlá ìṣẹ́jú wa ló sì fi sàlùwàlá àríwẹ̀ kọ́ ni bẹ́ẹ̀ náà lẹ́n tí ń ṣe ìbáadà tí ń ṣe bọ́ wallahi lazim kò ní máa jẹ́ ni tí ń ṣe ìbáadà a sì rí pé ṣe ìbáadà o àmọ́ nítorí kó ń ṣe àwọn nǹkan tó bá ìbáadà jẹ́ a ní kò ṣe ìbáadà ẹgẹ́ bí ẹni tó ń gbààwẹ̀ ẹgẹ́ bí ẹni tó jẹ sàárì tó ló ń gbààwẹ̀ tó wà mọ́mi ẹ̀dá kò ṣe ń gbààwẹ̀ sálàwẹ̀ ni torí pé nǹkankan nínú àwọn tí ń ba àwẹ̀ jẹ́ tẹ́yìn gbọ́dọ̀ sá fún tẹ́yìn bá bẹ́ jẹ́ ni tí ń gbá rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ti ṣe bẹ́ẹ̀ náà lẹ́ni tí máa ń ṣe ìbádà ó gbọ́dọ̀ sábà wọn kankan tí ò bá sábà wọn nǹkan yẹn kọ̀ bá máa ṣe ìbádà jù bẹ́ẹ̀ lọ la yu'addu ábìdà wọn nítorí ẹni bẹ́ẹ̀ lẹ́ni ti ṣe ìbádà eléyìí báyìí ni ò yáwọn èèyàn wallahi alazim àkọ́kọ́ ni pé kí ní pè ní gan àwọn èèyàn gbọ́yé

jami'u tó yẹ pé ó kó sínú orúkọ yẹn kó sínú likulli in tó kó sínú ẹni gbogbo nǹkan ma yuhibbuhu Allah gbogbo nǹkan tọ́lọ́wọ́ bá àti tẹ́rẹ bá nífẹ̀ẹ́ sí iná pè ní ìbádà tó bá sọ pọ́lọ́wọ́ bá irúgbà ìbádà ni torí pọ́lọ́wọ́ bá nífẹ̀ẹ́ sí so kò iná fi sọ pàwọn èèyàn gbàgbọ́ yẹ ìbádà tó pé ismun jami'u likulli ma yuhibbuhu Allah likulli ma yuhibbuhu Allah gbogbo ta bá ti rẹ́dì kódà ìmá sọ àwọn gbólóhùn kan pé èyàn sọ àwọn gbólóhùn kan tó yẹ pọ́lọ̀wọ̀n bá lè kílá nífẹ̀ẹ́ gbólóhùn yẹn kalimatani khafifatani ala lisani habibatani ila rahman subhanallahi wa bihamdihi subhanallahi alazim ibada ni torí pé kíni o ismun jami' li kulli ma yuhibbuhu allah wa yarda min al min al aqwali wal a'mal الظاهرة والباطنة orúkọ kan tó ẹ́sí pé gbogbo tọ́lọ̀wọ́ bá bá nífẹ̀ẹ́ sí ẹ̀há ìbádà ní torí pọ́lọ̀wọ́ bá nífẹ̀ẹ́ rẹ̀ ká má sòdodo ìbádà ní torí pọ́lọ̀wọ́ bá nífẹ̀ẹ́ rẹ̀ ká má parọ́ ìbádà ní torí pọ́lọ̀wọ́ bá lékẹ́lá nífẹ̀ẹ́ sí ẹni tí ìbá parọ́ ọlọ́run bá lékẹ́lá sì takò ẹni tí bá ń parọ́ ayé ẹ̀kọ́ ni bá ṣe parọ́ yìí tá ń gbé lójú sílẹ̀ à ń ṣe ìbádà torí gbogbo tọ́lọ̀wọ́ bá lékẹ́lá ní ká má ṣe tárkù ẹ̀ ìmá ṣe ìbádà ni torí pé ẹni tó bá ṣe yóò jìyà ẹni tí ó bá ṣe ọgbà ládá gbogbo tó bá ti jẹ́ pé ọlọ́ni ẹ má ṣe kí lóríta àti ṣe jẹ̀mọ́ kí lóríta fi parọ́ nítorí ọlọ́run bá torí ni irọ́ ọ̀nà àbáyọ ni tí àwọn tí ò nípa ọlọ́run bá máa ń rí ni ebi tó dùn tó fẹ́ ju wàhálà sí mi lọ́rùn yẹn ebi kí n parọ́ pé kése tèmi ni àbí kí n parọ́ pé mi kí mo wí àbí parọ́ pé mi kí mo ní àbí ni so kí wàhálà yẹn sì kó lọ́rùn mi lójú ara tiẹ̀ òye báyìí nísì àmẹ́tẹun ti bẹ́ẹ̀ wallahi yóò mọ̀ pé nǹkan tó lè di wàhálà síyàn lọ́rùn ni èyí ó sì sòdodo nítorí pé èyàn ń páyà ìyà ọlọ́run ọba ju yàwọn èèyàn lọ ẹ̀ tí understand ìntàfẹ́fà yọ́ bẹ̀ ní pé ìntàn pè ní ìbádà jama'a o ń kọ́ labẹ́ sàlàyé kéèsì ìbádà lẹ́ni káwá sàlàyé àmọ́ mọ́ ń káni lára tí a bá ń sọ ìbádà báyìí gbígbà pé èmi òkín láì ká mọ́ báwọn èèyàn sọ̀rọ̀ ẹ̀ tí wọ́n dasán àwọn àbáwẹ̀ wọ́n pín kan náà pẹ̀lú ìbádà nìkan ni wọ́n pé irùngbọ̀n ìbádà ni wọ́n mọ̀ pé ṣòkòtò gígé ìbádà ni wọ́n mọ̀ pé àìkúnlẹ̀ kíyàn ìbádà ni wọ́n mọ̀ bẹ́ẹ̀ wọ́n mọ̀ bẹ́ẹ̀ wọ́n mọ̀ pé ha lílo ìbádà ni kò yí bá ní sí wọ́n mọ̀ bẹ́ẹ̀ pé ìbádà ni nítorí ẹ̀ náà fi kákún nítorí ẹ̀ lọ́pẹ́ tán bá rẹ́ni tí ń ṣe wọ́n gbógun ti torí kan àwọn

ó parí àríwí sọ́dáwọ́n àfihàn àwọ̀rọ̀kàtí tó kí láyé pàmẹ́ mẹ́rin àbí sókòtò àbórísìsì àwọn nǹkan tí ma ń fa wàhálà pé àkúnlẹ̀ kíra ẹni orísìsì àwọn ẹbẹ́ àwọn èèyàn gbọ́ pé ìbáadà ni torí pé tààrífù lọ ìbáadà ìtàn pè ní ìtumọ̀ ìbáadà òye àwọn yàrá fi ní ismun jami' li kulli ma yuhibbuhu Allah tàbá ti rí dẹ̀lìlù pé inna Allaha yuhibbu kadha wa yarda ọlọ́run bá nífẹ̀ẹ́ sí nǹkan báyìí ọlọ́run bá sì yọ́nú sí irú nǹkan bẹ́yẹ ìbáadà ni ó máa jẹ́ so ibá ní sí àìgbàgbọ́ yẹn ìbáadà làwọn èèyàn fi ń ṣẹbọ láwùjọ yìí ẹ̀rìkẹ́ mo ní àwọn èèyàn sẹ́tẹ́ bá ti dákọ̀ ìbáadà ìjọsìn ìran àwẹ̀ zaka wọn náà fi ń pe ẹlòmí ìyàtọ̀ fún ọlọ́run bá wọn gbogbo ẹnikẹ́ni tí bá ti ń jọ́sìn fún nǹkan mí yàtọ̀ fọ́nà ọba irú ẹni bẹ́ẹ̀ ti ṣe ṣírkì nìyẹn so ibà ní ti tó pé ìkìláàsù ni pé káti ìkìláàsù ìbáàdà ọlọ́run ọba nìkan lágbọ́dọ̀ máa fún ní gbogbo ìran ìbáàdà gbogbo àwọn ọ̀ràn téèyàn fi ń ṣe ìjọsìn pátá ọlọ́run ọba nìkan lágbọ́dọ̀ máa ṣe fún téèyàn bá ti wá lè gbé nǹkan kan nínú ìran ìjọsìn fún ẹlòmíì yàtọ̀ fọ́lọ́run ọba so in tí ó jẹ́ káwọn èèyàn gbọ́ in tí ó jẹ́ káwọn èèyàn mọ̀ pé tí ó jẹ́ káwọn èèyàn gbẹ́bọ yé ó ní àìmọ̀ ìbádà níjọ́ táwọn èèyàn bá mọ̀ pé dùn áà àdúrà ṣíṣe ìbádà ni níjọ́ ẹ̀nà wọ́n mọ̀ pé ya Abdul Qadir ya Abdul Qadir al-Jailani aghithni ni wọ́n mọ̀ ni ya Abdul Qadir al-Jailani aghithni ni wọ́n mọ̀ pẹ́bọ ni wọ́n ṣe ìtumọ̀ ni pé mo pè rẹ Abdul Qadir al-Jailani àgítní mẹ́sẹ̀ àwá yọmí kónú wàhálà tí mo kó sí gbàmí yọmí lámí ìyẹn ń pè ẹ̀dá yàtọ̀ fọ́lọ́wọ̀n bá nìyẹn ìbádà nìyẹn ìyẹn ti sẹ́bọ̀ nìyẹn ya Abdul Qadir al-Jilani àgítní madid subhanallah ìjọ ẹni ò jákàwọn yẹn mọ̀ yí pé az-zabhu li ghayri Allah ìmọ̀ pẹran fún nǹkan ní ìyàtọ̀ fún Ọlọ́run ẹgẹ́ bó ṣe wọ́pọ̀ láwùjọ wáyìí náà fi mọ̀ pé ẹbọ ni nítorí pé la yafhamuna al-ibada wọn gbàgbọ́ yẹn tán pè ní ibada kò yí báyìí nísì wọn gbàgbọ́ yẹ láwọn yẹn fi lọ síbi sàárè náà fi lọ ń jẹ́jẹ́ náà fi máa ń ṣe náà a máa lọ jẹ́ẹ̀jẹ́ fún ẹni tó wà nù sáré pé tí ń bá oyún tó àbí tí ń bá bí kò ní dúó bá ilé ìrẹsẹ́wù nù yìí àwọn èèyàn nílọrin o kò yí báyìí sí sẹ́gbọ́tàwọn yẹn bá ń ṣe láwọn ilẹ̀ Yorùbá mi o lè mẹ́yà yẹn lẹ́nu pé à ó yẹ́ sí ẹkọ́ yà yẹn lẹ́nu náà tó pé Islam ẹ̀sẹ̀ débẹ̀ náà àmọ́ tó wá tó wáyé pé ibi tí Islam gẹ́gẹ́ ti fọ́kálẹ̀ ilẹ̀ Yorùbá láwọn yẹn tó ti ń serú nǹkan báyìí sẹ́gbẹ́ yóò yà yẹn lẹ́nu gẹ́gẹ́ nílọrin pé àwọn èèyàn tó ń lọ síbi sáré wọ́n tún lọ sí náfírù wọ́n tún lọ ń ṣe ìlérí bẹ́ni tó wà nù sáré wàláhì wọ́n ṣe o wọ́n ṣe dáadáa so ìbá ní sí pé à tí bá ilẹ̀ ọ̀rọ̀kọ tí bá ilẹ̀ ríyàwó àbí ààrẹ tí ń ṣe ní ìyàrá ọjọ́ pípẹ́ ìwọ́n gbé aláàrẹ ní lọ síbi ìsàrẹ́ bẹ̀rẹ̀ wọn àní tòótọ́ bá fi lè gbádùn nǹkan báyìí láṣe ó yìí ṣe tòótọ́ tó bá fi gbádùn tòótọ́ àwọn èèyàn gbàgbọ́ yẹ ìbáadà tó ń tá ń sàlàyé lọ jàmáà nítorí pé kèsè ìbáadà lábẹ́ sàlàyé àmọ́ nígbàtí Jibril tó bí anábì sallallahu alaihi wasallam lékèrè nípa al-ihsan ó ní an ta'budallaha láti sọ pé nǹkan alákọ̀ọ́kọ́ ni pé al-muhsinu yakunu abidan gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ jẹ́ ni dáadáa tó pé ń tá ń pè ní pé man humul muhsinu tálẹ́nire ẹni rẹ̀ gbọ́dọ̀ jẹ́ kí ni o àyà ẹ̀bùdà lọ́ha ọgbọ̀dọ̀ jẹ́ rí tí wọ́n ma jọ́sìn fọ́lọ́ ọba àbí ni tó nípa níbi ní al-ihsan àǹtà ẹ̀bùdà lọ́ha láfi wọ́n sàlàyé kí náà ń pè ní wọn táwa máa ń pè lẹ́rin láwùjọ wa lónìí ìjẹ́ ni wọn tó bá ti ẹ̀dàkùn sí ẹni ni wọ́n nígbàtà Ànábì sallallahu alaihi wasallam sọ pé al-ibada al-ihsan an ta'budu Allah an ta'budu Allah àmá wọn ti wá ń bí wọ́n sọ fún wa wípé tẹ́yàn ọba ti fi iṣẹ́ débì kan ní ọmọ kírùn ìran ọ wà fún àwọn tí wọ́n bá ti dàgbàsókè tí wọ́n ti ẹ̀hẹ́ àwọn ni wọ́n ń kírùn ẹgbẹ́ bí ọpẹ́ lẹ́rí àpá mi táwọn èèyàn ń pè lẹ́ni eré láwùjọ ti wà yóò sì máa jọsọ́ rọmọbọ́ọ̀lù kí ló fà ó nítorí pé náà àwa ti di ẹni eré kòkòrò <laughs> àwọn nǹkan lọ́wọ́ tí àwa ti ẹ́ àwa ti kọjá lẹ́wù yẹn àwa ti kọjá gbogbo àwọn yẹn àwọn tá ń pè lẹ́ni eré láwùjọ ti wà bí ká máa di obìnrin lọ́yàn ẹ̀ tí ọ̀dà sáà bí ká di obìnrin lọ́yàn kí á ní ah, àárọ̀ o bí ká máa ṣeré iye pẹ̀ nígbà tá a bá kọ́ ọkọ̀ rẹ̀ kan èèyàn ha orin yẹn dáadáa torí àwọn ẹ̀ a máa ti ń sọ náà ni pé ó ní o ò lè rí ọlọ́run bá rẹ tó fẹ́ sìn yẹn ájà títí tó fi jẹ́ sí pé bóòlù ti ń gbé wá náà mo ti fẹ́ gbàgbé bó ṣe gbé wá àmọ́ wọ́n máa dùn sórin yẹn dáadáa mo ti fẹ́ gbàgbé rẹ̀ ṣá àmọ́ in tó fi parí ẹ̀ ni pé ó ní tobi fi jẹ́ sí pé èèyàn jẹ́ sí pé ọba ó di majnun sẹ́ran tí orin yẹn ó ní ó tí ọba tó di wèrè pé tó bá ń fi ẹ̀pẹ̀ ṣeré ẹnìkan náà na tó gbajúmọ̀ dáadáa ló ṣe wáàsí ó wá fi ṣe wáàsí fún wòlíọ̀ ọ̀fà ẹ̀tùbà yí máa ń ṣe ní ìwèrè ni máa ń wòlé ọ̀bá mọ́ bú ọ̀yàn ló àmọ́ bí obìnrin lọ́yẹ̀ wòlé ọ̀bá ó di aago láti ní ìdébí yóò sì tó di aago láti ẹ yóò sì wá tẹ̀sùn bá sọ́rùn àlà yìí ṣé báyìí nìsín yóò sì gbé láńtà sí yóò wá gún ọmọ láńké yóò ní kọ́mọ bí tì ń lọlé ọba tó pọ̀ fẹ́ gun mọ́tò tọmọ ògùn ìṣọ́gbádùn wòlé ọ̀fà ó wá fẹ́jẹ́ kó yé pé ẹ̀yìn ọ̀yẹ́ mọ̀ pé wòlíì ni ẹjọ́ nasan wà láńtàrọ̀ ilá ẹ̀kẹ̀l mahnúnà hátà takún bìbíkìrì hí majnúnà hatta takun fi dhikrihi majnuna ó ní o lè rí ọlọ́run bá rẹ tó fẹ́ wọ̀ yẹn o lè rí wọ ó dìgbà to bá tó di wèrè níbi ìrántí ọlọ́run tó yẹ káwọn èèyàn máa wọ bí wèrè báyìí táwọn èèyàn máa wọ yẹn bí wèrè ṣé báyìí nìsín ìgbà yẹn ló tó di ẹ̀dàkùn ṣé se èèyàn máa ń di wòlíì dìkẹ́ yẹn di wèrè ànábì ọlọ́run ọba wo lọ ya wèrè ní wòlíì níbi kọ́ bẹ́ẹ̀ di wòlíì ọlọ́run tó wá ya wèrè tí wọ́n ń ṣeré yẹpẹ̀ wọ́n wá sọ pé à

anabi ọwọ ọrịa ka owó obìnrin kan iláyé bèèrè yóò wà kan báyà ẹ̀dàkùn náà owó kíyàn kọ́ kan owó obìnrin àti kíyàn kọ́ ọkan igbáyà obìnrin obere ló wú ojú méjèèjì mo bèèrè bèèrè ní o èwo ló wú ojú nú kíyàn jí obìnrin mú ní igbáyà àti kíyàn anabi tó wọ́n fẹ́ ṣe béyà àtọ́ pé inú ṣùrù tó béyà ní ká gbọ́wọ́ lé ọwọ́ tẹ̀gbẹ́nu mọ́jẹ̀mú béyà ní ká gbọ́wọ́ lọ́wọ́ àmọ́ tó ń ti bẹ́ẹ̀ tó bá yẹ ya nìyẹn ṣe fún ẹ̀mẹ́ wọ́n bí tí ìfọwọ́kan obìnrin ní tó jí èwọ̀dé ẹnìkan wá bu obìnrin ní ipá wá ń jẹ́ wòlí wá ń jẹ́ nìrẹ̀ tí ẹ̀pá mẹ́rin nìrẹ̀ àwùjọ tí wá ní ẹ àwọn tó ẹ́sì pé ńgbà tán bá ti di wòlí ìtàn nǹkan tó jẹ́ pé wọ́n ní ní torí ẹ̀ wà ní kílókàn yìí kílódé àdúgbò yìí káwọn rí ó ń Maka Maka wa wá jẹ́ mẹ́kà jẹ́ bọ́ní máa ń lọ téèyàn ń padà pé ẹbí òkíjà máa ti mímí èrò ìbọn mo ti kíjà máa mẹ́kà ó sọ́sọ́mọ́ bí mání àbósọ́mọ́ bí ọlọ́jẹ̀ ṣé báyìí nísìn kí láyé fàyọ́ bẹ̀ ní pé ìtàlẹ́ fàyọ́ bẹ̀ ní pé bá fẹ́ jẹ́ ìyẹn sọ lọ́wọ́ àwọn fi hàn nínú ó ní wala yataqarrabu ilayya abdi bi shay'in anábì ní ọlọ́wọ́n bá nígbà sọ wípé ẹrú mi ò lè sún mímí ọlọ́wọ́n bá kò lè di àlùmọ́sí pẹ̀lú nkankan ahabbu ilayya mimma aftaratuhu alayhi tẹ́mi ọlọ́wọ́n bá nífẹ̀ẹ́ sí ju tó bá jọ́ ọ̀ràn yẹn lọ tẹ́fi jẹ́ alimuhsin tẹ́fi jẹ́ olùsìn dára lọ́dọ̀ ní ọlọ́run ọba tẹ́mi ọlọ́run ọba nífẹ̀ẹ́ sí tọ́ta ayọ́kẹ́ máa ṣe ní tẹ́mi ọlọ́run ọba àdékẹ́lá ṣe lọ́rọ̀ yẹn fún yín jàmá àwọn tẹ́ ń pèrè àwọn òlì ní táwọn ọmọ ń ṣe ni pé ní tọ́lọ́run ọba àdékẹ́lá ṣe lọ́rọ̀ yẹn gan òun ó ṣe kí ni òun ó gbé jùlẹ̀ ọlọ́run sì níbẹ̀ bá fẹ́ sún mi ọlọ́run ọba ní tẹ́ẹ̀lì mi ọlọ́run ọba nífẹ̀ẹ́ sí jù tẹ́ẹ̀lì fi súnmẹ́mi ọlọ́run ọba ní kí ni o ní tẹ́mi ọlọ́run ọba ṣe lọ́rọ̀ yẹn lórí wàlá Ànábì ní Ọlọ́run ọba tún sọ wípé ẹrú mi ò ní yẹ̀ kò ní gbò lẹ́ni tí ó máa súnmé mi Ọlọ́run ọba bí bá ṣe ń súnmé mi Ọlọ́run ọba tó bí ó ṣe máa súnmé mi Ọlọ́run ọba tó ni pé bí bá ṣe ń súnmé mi Ọlọ́run ọba sí ìní Ọlọ́run ọba àdìkẹ́ ọmọ anífẹ́ rẹ̀ pẹ̀lú kí làwọn nǹkan tí ó máa fi súnmé mi Ọlọ́run ọba pẹ̀lú àwọn ànàwáfì àwọn tí èso ọ̀nà yẹn ẹ̀dá kan yóò kọ́ mójútó ọ̀nà yẹn ná yóò tún wá mójútó àwọn tí èso ọ̀nà yẹn àwọn ará bí ìtọ́jú ọ̀nà yẹn làwọn gbẹ́jù sílẹ̀ nígbà tí ìbàdàn fi gbọ́ ọ̀nà lòdì sílẹ̀ ní èso ọ̀nà yẹn kọ́ àkọ́ máa bá tiẹ̀ lọ́nà ولا يزال عبدي يتقرب الي بالنوافل حتى احبه ẹrú mi ò ní yẹ kò ní gbò lẹ́ni tí ó máa súnmọ́ mi Ọlọ́run bá pẹ̀lú náwáfíìlì àwọn náfíìlì àti tèmi Ọlọ́run bó fi nífẹ̀ẹ́ rẹ̀ jàmá àkílẹ̀ Ọlọ́run bá fi nífẹ̀ẹ́ yàn kí ni o tí a wá sí láwọn Ọlọ́run bá lékelá nífẹ̀ẹ́ wallahu yuhibbu al-muhsinin Ọlọ́run torí pé idha kana muhsinan yuhibbuhu Allah tó bá ti jẹ́ kó jìdí muhsin ọlọ́run bá lè gbé sílẹ̀ yóò nífẹ̀ẹ́ rẹ̀ torí pé wa la yazalu abdi yataqarrabu ilayya bin nawafil hatta uhibbahu náà an ya'buda Allah ẹni tó bá fẹ́ jẹ́ muhsin yóò máa sin lọ́wọ́ wa ẹlẹ́ẹ̀kejì ka annaka tashbihu wà ń bẹ̀yẹ káàfù tashbihi ka annaka gẹ́gẹ́ bí ẹni wípé ń bá sọ̀rọ̀ yìí tààrọ̀ ọmọ sí ọlọ́run bá ṣe wá rí ìbáadà torí pé muslim náà wọ́n sí ọlọ́run àbí kò lè sí ọlọ́run múmin náà wọ́n sí ọlọ́run àbí kò lè sí ọlọ́run àmẹ́yàtọ̀ tí ó wà láàrin ìbáadà muslim àti muslim àti múmin ni pé muslim náà wọ́n sí ọlọ́run bá ká annahu yàrá ọlọ́ha irú ẹni bẹ́ẹ̀ yóò máa ṣe ìbáadà pẹ̀lú ìtìkọ́ọ̀d pẹ̀lú pé yóò máa ṣe dáadáa irú ìbáadà táwọn sọ̀hábà máa ṣe tó jẹ́ sí pé ẹlòmíì nù wọn tí nǹkan bá tí nǹkan ìnira bá mú bóyá wọn gun nídà àbí nǹkan kan tí wọ́n bá wọ́n fẹ́ tó bá fẹ́ yọ yóò wà ní à ah, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yọ kí ni yóò ní mi lára o àmọ́ tẹ̀síkà tí wọ́n mọ̀ tí wọ́n fi ní mi lára tí ìfi ní mọ̀ ní pé ẹjẹ́ máa kírun lọ́wọ́ nígbà tí n bá ń kírun lọ́wọ́ tẹ́ ẹ bá yọ ìgbà yẹn nìyí mọ̀pẹ́ yọ nǹkan lára mi torí pé ìyá ẹ̀bùdù lọ àfẹ́ anáhù yàrá kò rí gbogbo nǹkan máa ń gbà tó bá ti lè wá tó bá ti lè bọ́ sórí ìnú báyìí ó ti di pé ọlọ́run bá ní wọ ẹ̀ nítorí ẹ̀ náà jẹ́ sí pé wọn tètè gẹ́ẹ̀tì ẹni tó gún ẹ̀tọ́ ẹ̀nà tó dé Umaru tètè sàfihàn pé nǹkan ṣe kíni nǹkan ṣẹlẹ̀ sóhun táwọn ṣe máa rí nìyẹn àwọn sọ̀hábà wọn máa kírun kàánà àlàrúhùsìhìm àpọ̀yì ẹgẹ́ bíi pé ẹyẹ ń bẹ lórí wọn sàn pé ẹ ti ibi tí ẹyẹ máa ń bà lé tẹ́yọ̀ nípò orin tó bá fara balẹ̀ tí nǹkan ẹ bá fi lè mú tó bá fi lè mìíràn báyìí ẹ̀yẹ òkú tó rẹ̀ yẹ fura àmọ́ wọn dùn olórí ìròbí igi báwọn sọ̀hábà sí wọ́n ń kírun yẹn bí igi lórí ìwọ̀n bó ṣe nìyẹn ó yẹ báyìí nìsín ló fi jẹ́ sí pé ìgbà míì kódà tí wọ́n sọ báwọn sọ̀hábà pé wọ́n kà sọ bẹ́ẹ̀ pé àwọn fẹ́ pa ó wà ní ẹ̀fẹ́ pa mí ọ̀dà ah, ẹ̀dá mo fẹ́ tọrọ kankan wà ó kí lọ́ fẹ́ tọrọ wọ́n máa rẹ̀ wọ́n máa rẹ̀ sẹ́sì pé <laughs> alábẹ́ pa ọ́ àti dájọ́ kú fún ẹ torí pé àwọn tí wọn tán bá ti wà níwájú ọlọ́run bàbá yìí wọ́n máa sin náà bàbá bí ìgbà kan wọ́n rí ọlọ́run kò yẹ báyìí nìsín irú ìran yẹn ló fi jẹ́ pé ẹni tó bá jẹ́ mọ́tì yóò jẹ́ alimọ́tì yóò jẹ́ ni tí ń ṣe ń ṣe gbogbo ṣe ìbáàdà rẹ̀ ń ṣe dáadáa ká lè bá gbàgbọ́ yẹ pé iṣẹ́ ìbáàdà èyẹ́ gbọ́dọ̀ sí ìtìkọ́rùn-ún ẹ̀kíyàn tó jẹ́ mọ́tì anabi hadith kan tó wá nínú arba'una nawawiyya náà ni anabi sallallahu alaihi wasallam pé inna allaha kataba al-ihsana ala kulli shay ọlọ́run ọba àdékọ́lá ó ti sí lọ́rọ̀ ẹ̀yàn kataba ń bẹ̀rẹ̀ ìmáàna farada wa alzama ọlọ́run ọba àdékọ́lá ti sí lọ́rọ̀ ẹ̀yàn léwa lórí pé ká máa ṣe ihsan lórí gbogbo nǹkan bẹ́ẹ̀ bá fẹ́ gbáwẹ̀ kó bá pẹ̀lú ihsan tí ẹ bá fẹ́ yẹ sọ́dọ̀ kọ́ sọ́ pẹ̀lú ihsan téèyàn bá fẹ́ kírun kó kí pẹ̀lú ihsan téèyàn bá gbogbo nǹkan tawhid pẹ̀lú ihsan tó yẹ inna Allaha kataba al-ihsana ala kulli shay ala kulli shay lórí gbogbo nǹkan yẹnyẹn torí pé kúlù tó wà ń bẹ̀ yẹn nínú àwọn nǹkan tó yẹ pé àwọn tó yẹ pé ó dálà lórí umum bí máa dátìhì tó yẹ pé láwùjọ yẹn gẹ́gẹ́ ní tó túmọ̀ sí gbogbo nǹkan gbogbo nǹkan lọ́wọ́ bá lè kílá sí ó sí lọ́yìn àríwá lórí ká máa sí pẹ̀lú ihsan anábì ní fa idha dhabahtum fa ahsinu náà fa idha qataltum fa ahsinu al-qitla anábì ní tẹ́ bá fẹ́ pa nǹkan ẹ ṣe ihsan fún nǹkan pípa yẹn ẹ ṣe ihsan ẹ tí wọ́n dá sán ẹ bá wà lẹ́sẹ̀ ihsan ẹ ọ̀bẹ̀yìn kó mú dára anábì ní bá fẹ́ dùn kan náà fa ahsinu adhibha anabi ni ẹ̀pàn ẹ̀dùn kan yẹn dáadáa anabi wájú kó yẹ pé níta bí ṣe ìṣánù níbi dúdùn kan òní pé kéèyàn lọ pọ́n ọ̀bẹ kó mú dáadáa ajẹ́ pé gbogbo ẹnikẹ́ni tó bá bẹ́ẹ̀ dú ẹran tí ọ̀wá pọ́n bẹ̀rẹ̀ kó mú ajẹ́ pé ẹni bẹ́ẹ̀ kìí ṣe muhsini níbi bẹ̀rẹ̀ kó ṣe ihsan ẹni tó bá bẹ́ẹ̀ ẹ̀gọ́ ìtumọ̀ rẹ̀ ní pé ẹ gbọ́dọ̀ ṣe dáadáa lórí lórí lórí tẹ́fẹ́ ṣe tẹ́fẹ́ ṣe tẹ́fẹ́ ṣe ìdára tẹ́fẹ́ gbélé lórí ẹ̀ ẹ gbọ́dọ̀ ṣe dáadáa pẹ̀lú ẹ̀ ṣe bá ní sí ala kulli hal ní tàbí pàyọ́ ń bẹ̀ ni pé ihsan ó káàkiri gbogbo nǹkan yányá kò sí nǹkan náà nínú àlámọ̀rí ẹ̀sìn tí ihsan ọ̀wọ̀ ló fi jẹ́ gbogbo ẹnikẹ́ni tó bá wá ń ṣe ihsan lórí àlámọ̀rí ẹ̀sìn kọ̀ọ̀kan irú ẹni bẹ́ẹ̀ ni ó máa jẹ́ kí ni ó ni ó máa jẹ́ muhsin an ta'budallaha ka'annaka tara ibi ka'annaka tara ibẹ̀ láwà pé kí èèyàn máa sin ọlọ́run ọba àti bàbá ẹni tí wọ́n fẹ́ jẹ́ muhsin yóò máa sin ọlọ́run ọba májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì ni pé májẹ̀mú tí ó wà máa fi sin ọlọ́run ọba kò kàn máa kírun kí náà ń pè ní ihsan níbi ìrun kíkí ìntọ́ fẹnu ìntọ́ kẹjú tó pọ̀ ní yóò máa kírò lásìkò rẹ̀ yóò sì máa kírò pẹ̀lú jama'a yóò sì máa ní khushu lórí ìrun yẹn so yóò bá ní sí yóò máa ní ìfarabalẹ̀ lórí ìrun tí kí yẹn ọkàn rẹ̀ yóò sì máa wà pẹ̀lú ọlọ́run kò ní máa wo ẹ̀gbẹ́ ọ̀tún kò ní máa wo ẹ̀gbẹ́ òsì yóò sì máa kí ẹgẹ́ bí Ànábì sallallahu alaihi wasallam ṣe kí sallu kama ra'aytumuni usalli irú ẹni tí wọ́n ń ṣe àwọn nǹkan wọ̀nyí ó ń kírun lásìkò ẹ̀ lákọ̀ọ́kọ́ àsìkò tó wọlé ó sì ń kí pẹ̀lú jàmáà ó sì ń gbé gbogbo àwọn àrkánù orí

tákàmà borí kalẹ̀ kókó tákàmà borí kalẹ̀ ẹlòmí ọmọ kírun lọ́wọ́ gbogbo tí ń kọjá náà ta ìgbà tí ẹ bá ń kírun lọ́wọ́ tí sì ń wo bá bí ìgbà pé wọ́n lé bí ìgbà pé ó jí ẹ bọ́bà kan jẹ nìkan ló lé tó wá sáré wọ mọ́sálásí tí wọ́n wò pé ṣé kìí ti ń bọ̀ bẹ́ẹ̀ ló ṣe máa kírun tí ó máa wòye lè yèdè káàkiri kódà inú àwọn wòlíì nù àwọn wòlíì bí kẹ́lómi máa kírun kọ́ máa fọ ọ́n rọ abẹ́ àwọn wòlíì máa ń báwọn àwọn wòlíì tí ń bì ní máa ń kírun torí máa jẹ́ àmútárìjẹ́nu fún nìyẹn yóò wá jẹ́ kó yé yí pé dábàárí tí mo ń fọwọ́n rábẹ́ inú àwa wòlíì ni o jẹ́ máa wọ́n àwòrán wọlé ní wọ́n ṣe báyìí ẹ̀dá fún bàtí ẹ̀ bá ń kírun tó ń fọwọ́n rán abẹ́ tó nírun abẹ́ tí ẹ̀ ń fọwọ́n rán abẹ́ kódà kí ẹ̀ máa kírun kọ́ máa fọwọ́n rẹ mú gan tó bá ti pọ̀ jù gan yóò bà wọn jẹ́ tí ò bá kà pọ̀ jù so ibà ní sìn kí ẹ̀ máa kírun kọ́ máa ṣeré ká máa sọ pé ẹ̀ wá fọwọ́ bọ abẹ́ wọ́n á fọwọ́ rán abẹ́ lọ́yẹ́ pé kódà bẹ́ẹ̀ yẹn bá ṣe mọ́sù ẹ̀ téèyàn bá fọwọ́ pa mú gan ìdájọ́ ń bẹ lórí pé sálùwàlá rẹ̀ bàjẹ́ àbí ọ̀bàjẹ́ ṣe bá ní sí gbogbo àfá lọ́gbà pàlù ara rẹ̀ bàjẹ́ àmọ́ sí ṣáwà ló bí ń gbámú àbí ṣáwà ibi tí ìlàfò wà ní pé tó bá yẹ kó gbámú àgbà pàlù ara rẹ̀ bàjẹ́ àmọ́ tó bá yẹ pé kẹyẹ ṣáwà ló fi gbámú kẹyẹ pé pẹ̀lú àjò ló fi gbámú ẹ̀hẹ́ àwọn mẹ́lẹ́lú ara rẹ̀ bàjẹ́ àwọn ẹni kò sí tọ́fẹ̀ wá ọ̀fàdùn gbámú ọ̀fàdùn gbámú tó bá ti lè ṣe mọ́sù ọba ti lè fọwọ́ gbá abẹ́ rẹ̀ mú aláwọn míì ń kírun lónìí wọ́n fọwọ́ di abẹ́ mú wọ́n fọwọ́ rún abẹ́ wàlọ́ọ̀ ṣé bá ní náà náà wọ́n ní tá a bá ń yóò yàn ìyẹn ọ̀tọ̀ ìyẹn ara ń yún mi mo fọwọ́ họ ara ṣẹ̀rí àgbà wà láyé bẹ́ẹ̀ ká ṣe bẹ́ẹ̀ lórí ìrun pẹ̀lú àyìn kódà fóònù ríngì ìyẹn lè pa lórí ìrun kódà èyàn kírun lọ èyàn kírun lọ́wọ́ ọ̀kadà kan wá ń bẹ̀lẹ́gbẹ̀ èèyàn tó fẹ́ ṣubú ìyẹn lè fi kọ́mọ́ ṣubú torí pé láyé ànẹ́bí sallallahu alaihi wasallam àríṣọ hábí tí ń kírun lọ́wọ́ tíra kómi rẹ̀ sì já tó sì mọ́ padà so ibà ní sìn so àmọ́ gbogbo àwọn kẹta àwọn wíyì sọ ma pé ntí hájà pẹ̀pẹ̀ fún nìyẹn ntí nkẹ́kẹ́ ló bí wá kìí nígbà yẹn lè wá ń kírun lọ́wọ́ ni wá ń ṣeré ẹ kò ṣeré lórí wọn kò ṣeré lórí wọn èyàn lè máa kírun kọ́ pa kẹ́kẹ́ sẹ́kọ́ olè kó wa kódà yẹn lè kó èyàn máa kírun kọ́ pé jù sẹ̀rí àwọn oníbẹ̀ yẹn máa ń kírun kọ́ máa wà kékeré rà ẹtí ọ̀nà sáà ọ̀tọ̀ làwọn ẹ̀yẹn ẹ̀hẹ̀mọ̀ sí ìbànú àmọ́tọ̀ ni mò ń kírun máa ń kírun sáyẹ̀ gẹ̀ ń bẹ lábẹ́ rẹ ni àbí kírun ọmọ ọrún abẹ́ sí níta ń bá lọ nìyẹn pé aláwọn èèyàn láwùjọ wa lónìí tá ń pè ní wòlíì wọn àti ìṣáà so ka annaka fa in lam takun tara anabi ni tí wọ́n bá ti ẹ̀rí torí pọ́rùn ó ó ó ó ó ó dá wa lójú pò ní lọ́lọ́run ọba fa innahu yara mọ̀ ìpọ́lọ́run ọba àlékọ́ lẹ́nu rí ọ èyí wàá dúnwájú ọlọ́run ọba ní dúró wípé ọlọ́run ọba ń rí mi o Allahu yarani in lam akun ara tẹ́mi ọba ti ẹ̀rí ọlọ́run ọba ń rí mi so nítorí ẹ̀ ẹni tó bá gbà pọ́lọ́run ọba ń rí òun lórí ọ̀rọ̀ sí yóò ṣeré jàmbá sọ́kàn ọlọ́run mi sí ọmọ òun yẹlẹyẹlẹ tí ó máa wò kódà bẹ́ẹ̀ bá ń wò yẹ́lẹ́yẹ́lẹ́ lórí ọ̀run ànábì sallallahu alaihi wasallam ní ọlọ́run bá lè kéré gún nípò lọ́dọ̀ yẹn tí ẹ bá fi gún nípò níwájú ọlọ́run bá lórí ọ̀run tó bá fi lè gbé báyìí ọlọ́run ni èmi kọ́ lé léyìn kírun fún wa ṣé bá nìsí ká máa sọ pé ẹlòmíì máa kírun yóò bá wo gbogbo náà mọ́sálásí àti gbogbo ah, táìsì yìí máa fa ìpúpọ̀ o àbí ọlọ́ọ̀gì yìí máa dá o tó burú àwọn nǹkan báyẹn nǹkan tí èsè ipò péyàn ní oṣù ẹ̀ lórí ọ̀run náà nínú definition láti wà òun náà ni pé àmọ́ definition yìí ibẹ̀ náà láti gbàgbọ́ yé pé àwọn láti sọ pé tàbá ti mọ al-ihsan àmọ́ al-muhsin tàbá ti mọ ìtàn pè ní dáadáa òun náà ni pé àmì ìtàn ṣe dáadáa ẹni tí máa ń ṣe dáadáa gbogbo tán pè ní ìbáadà yóò máa ṣe ẹni tí máa ń al-muhsin yóò dánú gbẹ̀sí tó pé àtà ìbúdà lọ́ọ̀hà lẹ́nàbí pé àlẹ́bí kò ní kọ́ máa kírun ẹgẹ́ bí kọ́lọ̀ wọ̀nyí ó ní kọ́ máa ṣe ìran gbà sí ní inú ìbádà lọ́wà tó lé táàmà fi máa ìbádà ní gbogbo tó bá ti ní ládá àbí tánàbí sọ́lọ́sọ́nà bá kọfà pẹ́ ìgbọ́dọ̀ sílẹ̀ ìdíyà mẹ́lẹ̀ ìbádà ni ẹni tó bá jẹ́ mọ́sìn ọ̀dà àrùn gbà sí ìtumọ̀ àǹtá ìbúdà lọ́wọ́ àkà ànàkà tààrọ̀ nìyẹn ọ̀dà àrùn gbà sí pé ọlọ́ọ̀bá máa rí mi tí má máa fárùn gbà yìí ọlọ́ọ̀bá máa rí mi kódà káà bọ́dọ̀ máa rí mi tí mo أتعبد الله كأنك تراه أنت من كن لو بما يهاو أتعبد الله كأنك تراه gbogbo tán pè ní ìbádà pátápátá ẹni tí bá ń kírun yóò máa ṣe ẹni tí bá ń tẹ́ bá ń ṣe àìbá ẹni tí bá jẹ́ mọ́sí yóò ṣe kíni o àwọn nǹkan ìyá máa rí lára fa in lam takun tarahu fa innahu yarak anábi tó bá jẹ̀jẹ́ kó rọ́ lọ́wọ́ bá mọ̀ pọ́lọ́wọ́ bá ń rí ọ wọ́n gbéṣẹ́ kẹ fún yẹn sí ẹni tó wá gbéṣẹ́ fún wọn wọ́n tó tó ṣe sẹ́yìn ọmọ ìṣẹ́yìn jákujáku ọ̀gá rẹ̀ lẹ́nu iṣẹ́ ó gbéṣẹ́ kẹ fún ó wá dúró tí ọ̀yìn wọ̀ ẹ mọ̀ pé gbogbo bẹ́yẹn bá ṣe lè ṣe dáa tó tí ó fi wu ẹni tó gbéṣẹ́ yẹn fún yẹn torí yóò fi wúlẹ̀ yọ́n máa ṣe nígbà táwọn yẹn bá ń kírun tán ṣe kárí mi lórí ìrùn nítorí àwọn èèyàn tí ń wò wọn bá wà ní nítorí ọlọ́wọ́n bá ṣé ìlànà ìsìn àníṣe ní tó bí kárí mi táwọn èèyàn ṣe nítorí àti ṣe ìbáyàdà wọn lọ́sọ̀ọ́ fáwọn èèyàn ni jẹ̀mọ́ra bẹ́yẹ̀ báyìí ṣe ìbáadà lọ́sọ̀ nítorí àwọn èèyàn yóò pòpò ládà ìbáadà yẹn ẹni tí ẹ̀mọ́ ṣe ìbáadà lọ́sọ̀ púpẹ́ alágbájá máa ń rí ni tẹ̀bí tí ẹ bá ń kírun sí ìyá bẹ̀rẹ̀ sí máa dùn àbí yẹn ka Qur'an ìyá bẹ̀rẹ̀ sí máa dùn nítorí pé yẹn kan bẹ̀lẹ́gbẹ̀rẹ̀ kíá ah, ní màá gbọ́n tí mo ń ké jẹ́ ń ké dáadáa bá jẹ́ ń rí jẹ́ fi tẹ̀jú ìdí ké dáadáa torí pé ìbá òfin mọ̀ mọ̀ wí tàbí ẹ̀mọ́ sí ilẹ̀ fún jẹ̀mọ́ ọlọ́run ọba ni ká á nà kẹta rọ fàyín nà takùn tàrọ rú fàyín nà wuyà rọ mọ̀kọ́nà ọba ń wò wá sí dáadáa fọ́nà ìyẹn ṣe nǹkan dáadáa fún àwọn èèyàn ìbádà kí wá sí lọ́sọ̀ torí àwọn èèyàn èyí ó zàlìyá nẹ̀ èyí ó sí lọ́sọ̀ fọ́lọ́wọ́ bá ní náà ilé yìí báyìí ni dẹ̀lí ibi tí anábì sallallahu alaihi wasallam tó ti sàlàyé fún wa tánàpè ní tánàpè ní al-ihsan gẹ́gẹ́ bí táwa ń sàlàyé ni pé ihsan gbogbo nǹkan ló gbogbo nǹkan ló ló ní ṣe pẹ̀lú gbogbo nǹkan ló tẹ́ bá ń wáyà Qur'an ọlọ́run balẹ̀ gẹ́lọ́mọ ọwá láfẹ́ inna Allaha ya'muru bil 'adli wal ihsan wa ita'i dhil qurba wal yatama ila akhir aya inna Allaha ya'muru bil 'adli nínú àwọn nǹkan tọ́lọ́wọ́ bá lè kẹ́lá pa wá láṣẹ rẹ̀ a jẹ́ sí pé ihsan kéèsì nọmba fẹ́ nọmba túláàsì nítorí pé Ọlọ́run bá lè gẹ́sẹ̀ kí ni o Ọlọ́run bá pa wá láṣẹ káṣe inna Allaha ya'muru bil 'adli dájúdájú ọlọ́wọ́n bá lè kẹlá ń pọ̀ wá láti àlàádùlù kí náà pè ní àlàádùlù Ibn Abbas jẹ́ kó yẹ pé la ilaha illallah ní àdùlù inna Allah ya'murukum bi la ilaha illallah hādhā huwa al-'adlu al-'adlu ma'a Allah kíyàn sí dédé pẹ̀lú ọlọ́wọ́n bá nìyẹn ẹ̀tí ọ̀nà sáà kíyàn sí dédé pẹ̀lú ọlọ́wọ́n bá inna Allah Ibn Abbas jẹ́ kó yẹ pé al-'adlu huna la ń pa yín láṣẹ kẹ́ lórí la ilaha tẹ́ ẹ bá ti wá wà lórí la ilaha illallah yóò mú ìmọ̀ wà lórí adlu pẹ̀lú àwọn èèyàn náà tó gbé adlu yẹn gbogbo inú àwọn ṣùrùtù inú àwọn tàmàrọ́tù la ilaha illallah inú àwọn èso la ilaha illallah ni pé gbogbo ẹnikẹ́ni tó bá dúró lórí àwọn la ilaha illallah a mọ̀ rí àwọn kẹta lára rẹ̀ onílẹ̀ pé kò ní máa ṣàbòsí wọn rẹ̀ lé nìyàn yóò sì máa ṣe so eh, la ilaha illallah yẹn tẹ́ bá ti wà lórí ẹ̀ adìlú yẹn òní ọmọ mú yín tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ yẹn ta yẹn adìlú lẹ́mà sọ tẹ́ bá fẹ́ ṣe dájọ́ lórí àwọn yẹn adìlú lẹ́mà ṣe nítorí pé támọ́rọ̀ èso la ilaha illallah ti dépò yín gé ẹ̀kọ́ sàbùkù náà yẹn ó ti yé bá yín sí wal ihsan ihsan òun náà ni pé kíní yìí la ilaha tẹ́ ti wà lórí ẹ̀ yìí wá fọmọ dáadáa ẹ ti understand ẹ ṣe kí ó dáa ìbáàdà yín yẹn adìlú yín tẹ́ ní ẹ̀ tí Ibn Abbas kọ́ ẹgbẹ́ la ilaha illallah ni ẹ wá sí ìkìláàsù ẹ̀ ìsánú ẹ̀ nìyẹn Ibn Abbas ló ní kápá bòye ẹ̀ pé inna Allaha ya'murukum bil adli wal ihsan inna Allaha ya'murukum bi an takunu ala hadhihi al-kalima la ilaha illallah ọlọ́run bá ń ní ẹ̀dùn lórí kálímà yìí túmọ̀ inna Allaha ya'murukum bil adli wal ihsan tẹ́

ìṣáàna ìṣáàna kàtó nìyẹn nínú àwọn ìṣáàna nìyẹn ọlọ́run bá ń pa wá láṣẹ wípé a gbọ́dọ̀ inna Allaha ya'muru inna Allaha um, wa qada rabbuka ay amara wa awsa ọlọ́run bá lè kẹlá ń pa yín láṣẹ alla ta'budu wípé ẹ gbọ́dọ̀ jọ́sìn fẹ́ni ẹni tán pè ní muhsin yóò máa jọ́sìn fọ́lọ́ ọba lóhun nìkan yóò sì máa ṣe dáadáa sáwọn òbí rẹ̀ àwọn òbí rẹ̀ méjèèjì yóò máa ṣe dáadáa sí wọn inú kéèyàn ṣe dáadáa sáwọn òbí rẹ̀ méjèèjì òun ni kẹ́ ẹ pè wọ́n kúrò níbi tó lè kó pàrọ̀ àwọn alálùkẹ́ yára kẹ́ ẹ ṣe dáhàwà fún wọn ẹ gbé e lórí tawhid ẹ ṣàlàyé ẹ̀sìn ọlọ́run bá fún wọn dáadáa lẹ́ ń ṣe sí wọn ẹ ẹ fẹ́ kí ayé jẹ wọn ẹ fẹ́ kí àkìyàmọ̀ jẹ wọn nìyẹn dáadáa òpin sí wípé ká fún èèyàn lówó ká fún èèyàn lóúnjẹ so ẹ báyìí nísìnyí náà nínú àwọn ọ̀ràn dáadáa àgẹ́gẹ́ bí àyà Qur'an ẹgẹ́ bóyá ṣàlàyé ẹ̀ so yíba ìdí sìn ẹ̀nà jẹ́ bá ń wo àsìkò mi náà mọ̀rọ̀dì náà níta àwọn ń bá lọ ní pé gbogbo ẹni tán pè ní olùṣe dáadáa al-muhsin huwa alladhi yutkinu ibadatahu lillahi subhanahu wa ta'ala gbogbo tó bá ní pè ní ìbádà yóò máa ṣe yóò sì máa ṣe dáadáa ẹlẹ́ẹ̀kejì yóò jẹ́ tó ẹ́sìké yóò máa bẹ̀rù ọlọ́run ọba gan yóò sì máa ṣe mọ̀rọ̀ kọ́bà ọlọ́run ọba yóò máa sọ ọlọ́run ọba yóò máa mọ̀ ipọ́ ọlọ́run ọba àlékẹ́ láń rí òun ṣe bá ń sin lórí gbogbo àlámọ̀rí kò ní wí nkẹ́kẹ́ jáde lẹ́nu àfi tọ́lọ́run ọba àlékẹ́ lábá tí a ó ń ṣe dáadáa ní gbogbo àwọn ìbáadà tọ́lọ́wọ́n bá lókè láníkọ́ máa ṣe náà a ilé ìbáyìí ó ní gbogbo nǹkan tí a mọ̀ rí ẹni tó bá jẹ́ muhsin olùṣe dáadáa ṣe tá a bá ti wá lè rí èèyàn kan tí ò bá ti wà lórí gbogbo àwọn kinní yìí kò sí lórí tí ò ti lè sí lórí àwọn nǹkan wọ̀nyí a jẹ́ pé irú ẹni bẹ́ẹ̀ ò ní máa jẹ́ ni ire nìyẹn kò ní máa jẹ́ olùṣe dáadáa nìyẹn ṣé báyìí nìsín àpẹ̀lú ilé ìbáyìí nìsín àti mọ̀ǹkà tán pè ní olùṣe dáadáa ẹ jẹ́ ká wá wo àwọn súwárì àwọn ìran ìṣe dáadáa tí ọlọ́run bá lè kẹ́lá sàlàyé nínú alukur'an naam àti àwọn tamarot àwọn èrè jẹ èrè ń jẹ tí ń bẹ bí ìmẹ́ bí kíyàn máa ṣe dáadáa kíyàn máa ṣe dáadáa ihsan nínú àwọn nǹkan tó máa ń ṣe ni pé nínú àwọn nǹkan tó máa ń bí nínú àwọn tamarot wẹ̀ o ni pé ìmọ̀ ń pa ìdárẹ́ ẹgẹ́ bí hadithu annabi sallallahu alaihi wasallam ẹgẹ́ bí ìsàlàyé fún wa wípé wa atbi sayyi'ata hasanatan tamhuha anábi sallallahu alaihi wasallam sọ wípé ma fi hasana dáadáa ma fi tẹ̀lé àìdá tíyàn bá ṣàìdá báyìí èyàn wà fi dáadáa tẹ̀lé aya kùránà ilẹ̀ jẹ́ kọ́ra pé ń gbà tọ́lọ́wà alẹ́kẹ́lẹ́rún ìyàwó ẹni rẹ̀ ó ní alladhina idha fa'alu fastagfaru lidhunubihi àbí ọlọ́run ọba àlékẹ́lá sọ pé wastagfaru lidhunubihi àbí ala dhunubihim lidhunubihim náà ni ọlọ́run ọba àlékẹ́lá sọ pé alladhina idha fa'alu fahisha ọlọ́run ní àwọn ẹni tó bá sí aburú tó bá sí àìdá kan zakarullaha dáadáa nìyẹn ṣe pé àìdá ni kíyàn sáburú bet zakarullaha dáadáa lòun ihsan ní kí a máa rántí ọlọ́run ọba kí ni wọ́n fi tẹ̀lá burú tán ṣe zakarullaha o náà ni pé wà á ti bí i àṣẹ̀yí àtà hasanatan tẹ́yàn bá ti sàídá kó ṣe dáadáa tẹ̀lé tamhuha zakarullaha wọ́n dá ti ọlọ́run ọba aw zalamu anfusahum idha fa'ilu fahisha tán bá ti sàbúrú kẹ

jama'a èyàn èyàn wà lálákọ̀ọ́kọ́ èyàn tán láti ṣe dáadáa sí o là nábi sallallahu alaihi wasallam so yíba ní sí o là nábi sallallahu alaihi wasallam lẹ́yìn annabi àwọn tó túkùta tún láti ṣe dáadáa sí jùlọ àwọn ará ilé wa so yíba ní sí annabi sallallahu alaihi wasallam sọ pé ẹni tó lóore jù ní nínú

àìlẹ́kọ́ pẹ̀lú ànábì òun ni kí a máa takò hadithu ànábì sallallahu alaihi wasallam gbogbo ẹnikẹ́ni tí bá ti ń takò ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam eléyìí báyìí àìlẹ́kọ́ ni sí ànábì su'ul adabu ni àìlẹ́kọ́ sí ànábì ni al-isa'a ni ìsí aburú sí ànábì ni torí pé nínú ìgbàgbọ́ sí ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam ìgbàgbọ́ sí ànábì shahadatu anna muhammadar rasulullah òun náà ni tasdiquhu فيما أخبر وطاعته فيما أمر طاعته فيما أمر وتسليكه فيما أخبر واجتناب ما نهى عنه وزجر وألا يعبد وألا يعبد الله إلا بما شرع هنا نبي طاعته فيما أمر gbogbo tánà ìbá pa wá láṣẹ ká máa tẹ̀lé anẹ́bì lọ pa yín láṣẹ báyìí anẹ́bì lọ pa yín láṣẹ báyìí kí a

kí fitna má wà dé bá wọn lé ayé Imam Ahmad ní ìtumọ̀ ẹ̀ ní pé kí wọ́n má kó sẹ́bọ̀ yusibahum adhabun alim àbúkọ́ máa jẹ́ pé ìyẹ́lẹ́tẹ̀lérò ọjọ́ tí yínlọ́dọ̀ ìgbèrò kìyàmà ṣe bá ní sí so àwọn makali mu'mini wa mu'mina idha qada Allahu wa rasuluhu amra an yakuna lahumul khiyaratu min amrihim ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا أبي so gbogbo àwọn àyà tó yẹ pọ́n pa wá láṣẹ pé kéèyàn máa tẹ̀lá nẹ́bì ọ̀ranyàn ni tẹ̀lá nẹ́bì bá ọ̀ranyàn ọ̀ranyàn ni kéèyàn máa tẹ̀lá nẹ́bì sallallahu alaihi wasallam gbogbo ẹnikẹ́ni táwọn ìbá wá pa láṣẹ tí ò bá tẹ̀lé irú ẹni bẹ́ẹ̀ kìí ṣe muhsin kìí ṣe olùṣe dáadáa nìyẹn torí pé nínú ihsan òun ni kéèyàn jẹ́ kí ni èèyàn tí ó máa tẹ̀lé súnà an yakuna muttabi'an li sunnati nabiyyi sallallahu alaihi wasallam ìgbà tọ́lọ́wọ́ bá lè sọ pé liyabluwakum ahsanu amala هو الذي خلق الحياة هو الذي خلق الموت والحياة ليبلوكم أحسن أيكم أحسن عملا قاضي آه، الإمام قاضي عياض رحمه الله تعالى إذا تنسى لأي أحسن عملا هو wọ́n ní ìtumọ̀ àṣánù àmẹ́lá òun náà líkí ni لأن العمل لا يقبل إلا إذا كان خالصا صوابا ìtumọ̀ pé èyàn jẹ́ muhsin èyàn ṣiṣẹ́ dáadáa ní pé akhlasuhu iṣẹ́ tí yíwọ̀n bá ṣe fọ́nà ọba kó jẹ́ ikhlas ìtìtọ̀nà ọba ní mú sí wa aswabuhu imam Qadi Iyad wọ́n ní ìtumọ̀ náà ní pé kíyàn tó wá ṣe kọ bá súnnà nabi mu aswabuhu wọ́n ní torí pé al'amal la tuqbal li anna al'amala la tuqbal gbogbo sẹ́tìyàn bá ṣe ọlọ́wọ́ bá ò lè gbà hatta takuna khalisan sawaba títí nǹkan yóò fi jẹ́ pé ẹ̀nsẹ̀ torí tọ́lọ́wọ́ bá títí bá súnnà nàbí wọ́n ni wal khalisu an yakuna ala wọ́n ni wal khalisu wọ́n ni sẹ́tọ́ jẹ́ iṣẹ́ tó lọ iṣẹ́ tí èyàn ṣe ìkìláàsù ń bẹ̀ òun náà ní kí ni o kọjẹ́ sí pé èyàn ní èyàn ṣe nǹkan yẹn torí tọ́lọ́wọ́ bá was sawabu an yakuna ala súnnà nítorí pé ní sawabu ni pé iṣẹ́ yẹn kọ́ bá súnnà nàbí mu so tó ní pé inú yìí máa ṣe dáadáa nínú ihsan o ní bẹ́yàn ma tẹ̀lé kìtàbà àti súnnà irú ma ihsan ní bẹ́yàn ma ní ikhlas àti mutaba gbogbo sẹ́tẹ̀ yẹ ma ń ṣe kò ní sí ìyáwó ń bẹ́ èyàn sì ní ma ṣe bídá àwọn oníbídá laysu bi muhsinin wọn kí ń sẹ́ni rẹ̀ nítorí kí ni májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì tí ó fi kó ní muwafakọ̀ kó bá súnnà nẹ́bì mú gbogbo ẹnikẹ́ni tí bá ti ń ṣe iṣẹ́ tó bá súnnà nẹ́bì mú ó ṣe ihsan nìyẹn ó ṣiṣẹ́ rẹ̀ dáadáa nìyẹn gbogbo ẹnikẹ́ni tí bá ti ń ṣe iṣẹ́ tí ó dá tí ó bá súnnà nẹ́bì mú iṣẹ́ rẹ̀ ọ̀dá nìyẹn lánàbì sallallahu alaihi wasallam sọ pé man amila amala laysa alayhi amruna fahuwa radd man ahdatha fi kí ló fà torí pa nẹ́bí sallallahu alaihi wasallam ò ṣe ó ní ẹsẹ́ bẹ́yìn fi ń gbẹ́sìn ga ni agbọ́gbọ́ ìfi ń gbẹ́sìn ga ni àmá nẹ́bí ò ṣe kódà kí lára ń ṣe bẹ́ẹ̀ ẹbá nẹ́bí ẹbá fi ń yàn nẹ́bí ni tẹ́bá fi ń pogun polongo ànẹ́bí ni tẹ́bẹ́ sì náà fi ń ṣe à ìta fi sọ pé ọ̀dà náà ló sẹ́ ìta fi ní ọ̀dà náà nípa ìfín sẹ́sìn ìta nẹ́bí ò fi sẹ̀sìn ọ̀gbọ́sẹ́ àní ànẹ́bí ò fi sẹ̀sìn ẹ̀wá fi ń sẹ̀sìn náà la fi ní ọ̀dà ìta fi ní ọ̀dà gẹ́lẹ́ tó tẹnu mẹ́yẹn kí àjọsìn fọlọ́ ní o àwọn àbẹ̀rẹ̀ pé sánàbí fi mọ́lídù jọ́sìn fọ́lọ̀ sánàbí ṣe mọ́lídù ànẹ́bí ma ń gbà wẹ́jọ́ monday ẹjẹ́jẹ́ ma gbà wẹ́jọ́ monday every monday ẹjẹ́jẹ́ ma ṣe mọ́lídù every monday kò ẹ ma alẹ́yẹ mọ́lídù tẹ́ ṣe òní ọ̀dáṣẹ́ ẹjẹ́jọ́ ma ṣe pé ọjọ́ bí ànẹ́bí lọ́jọ́ monday àbí kí lànàbí ma ṣe dà ànẹ́bí ma ń gbà wẹ̀ every monday sí ni kìí ṣe inú rọ̀bí ìwòlẹ̀ awà lábí kìí ṣe pé yọ wá èyí sí envelope àwẹ̀ àwẹ́jọ́ àbí mọ́sáṣí wọn ti ń ha àwẹ̀ envelope àwẹ́jọ́ monday àwẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ oye báyìí nísìn in tá ń wí nìyẹn gbogbo ẹnikẹ́ni tí bá ti ń ṣe dídá kìí ṣe muhsin gbogbo ẹnikẹ́ni tí bá ti ń ṣẹbọ kìí ṣe muhsin gbogbo ẹnikẹ́ni tí bá ti ń gbé ọ̀ràn yẹn jù sílẹ̀ kìí ṣe níre tá sì gbọ́ láwùjọ wa yìí nìyẹn bákan náà gbogbo ẹnikẹ́ni tí bá ń tako hadith anabi kìí ṣe níre fún bí àpẹẹrẹ sìn nínú àwọn táwọn èèyàn ń pè lẹ́ni láwùjọ wa wa lónìí tí ó sì máa tako hadith anabi àdísì tó rìn lẹ́fà yóò sì máa tako àwọn yóò sì máa lẹ́ni rẹ̀ ni kódà àwọn èèyàn máa hó gbogbo ẹnikẹ́ni tí bá ń tako ànábì sallallahu alaihi wasallam irú ẹni bẹ́ẹ̀ sẹ́ni rẹ̀ fún bí àpẹẹrẹ ẹwọ èèyàn sallallahu alaihi wasallam tó rape ó ní hadith kan bẹ tó sọ rape Imam Bukhari ló sì gba hadith yẹn wá sẹ́ni rẹ̀ nìyẹn jàmáà sẹ́ni rẹ̀ lẹ́ni yẹn intanet mẹ́bẹ́ kìí sẹ́ni rẹ̀ ó nínú hadithu yẹn kò sí kẹkẹ tí ń jẹ́ sí pé yẹn rèpù mẹ́ alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì o ní pé tí a bá wá wo gbogbo hadithu yẹn látòkèdélẹ̀ ìtúkùtù lẹ́ni ìtú ẹni tí ó bá sì ṣe tí ó bá sì ṣe tí ó bá sì ṣe tí ó bá sì gbogbo ẹni tó bá ní ìwọ̀ lọ́rùn wa nínú àwọn tó ní ìwọ̀ lọ́rùn wa ni Imamul Bukhari wa nínú àwọn tó ní ìwọ̀ lọ́rùn wa ni hadithu anabi wa nínú àwọn tó ní ìwà tó ga jù lọ́rùn wa lànàbí sallallahu alaihi wasallam fún rẹ̀ wà kí ẹ máa sọ pé alimamul Bukhari ọgbà hadithu pé ànẹ́bí rèpù wa níbo lọ́wọ́ wà hadithu bí dánàbí sallallahu alaihi wasallam tó ẹ́ pó ti fẹ́ ó ti ó ti ó ti fẹ́ wọlé tọ ìyàwó rẹ̀ gẹ́gẹ́ fúnra ẹ̀ imamul Bukhari ó sì pé ní hadithu pó rèpù Bukhari ní báàbù man talaqa hal yuwajihu imra'atahu báàbù wípé ẹni tó bá fẹ́ kọ ìyàwó rẹ̀ báàbù man tallaqa bó ṣe gbé wá ní ẹ̀ báàbù man tallaqa ẹni tó bá fẹ́ kọ ìyàwó rẹ̀ hal yuwajihu imra'atahu bit talaq ìjẹ́ ni bẹ́ẹ̀ sí yọ sọ necessary kọ́ kọjú sí ìyàwó rẹ̀ pé anti talik mo ti imam bukhari wa mú hadithu wá láti fi gbé ọ̀rọ̀ tó wà lókè yẹn lẹ́yìn ẹ rí pé ajẹ́ sí pé imam bukhari ń jẹ́ kó yọ wípé ẹni yìí ìyàwó ànábì ni ànábì sì kọ́ ọmọ pé ọ̀rọ̀ tọ̀láàkù ni imam bukhari ń sọ ni imam bukhari mú ọ̀rọ̀ pé ànábì rèpù wá ẹ̀dàkùn sẹ́ni rẹ̀ nìyẹn so ti fún imam bukhari lẹ́yìn wọ rẹ̀ báyẹn wà bí tálí ànábì gan ló tún yẹpẹrẹ yẹn náà ànábì gan ló tún yẹpẹrẹ yẹn kí wọ́n máa fi ọ̀rọ̀ rèpù kọ́ máa fi wọ́n ànábì wò ẹ̀dàkùn kí wá ní hadithu fi da'if min haithul isnad tabawo isnadu hadith yẹn ó wà sahih ó wá fẹ́ tako hadith nítorí kò fẹ́ tú matinu ní ó fẹ́ tú tabawo ọ̀nà tí hadith yẹn gbà wá àwọn tán gbà wá lọ́dọ̀ wọn tí tó fi dọ́dọ̀ ànábì àwọn tó lálàáfíà ní fún ìsòkúrọ̀ àmẹ́kílọ́bà ó wá fẹ́ kó hadith bá ó fẹ́ kó ìyapa ó fẹ́ kó ìrújú bá àwọn èèyàn lórí hadith yẹn nítorí matinu tó ìjẹ́ pé matinu gangan in tó in tádìsì ànábì wí gangan ọ̀rọ̀ tẹ́gbà wá gangan kò é sọ̀rọ̀ kún wọ́n rèpù yàn ọ̀rọ̀ tọ̀ lákìíní sẹ́ni rẹ̀ lẹ́ni bẹ́ẹ̀ àwọn ẹ̀sìn ìhó láwùjọ wáyé irú ẹni bẹ́ẹ̀ lẹ́ni tó tú ìtumọ̀ ìtìzáàrù ìtàzàrọ̀ yẹ tẹ́zìrù ìtìzáàrùn tó túmọ̀ rẹ̀ sí lọ fún in an academic environment ní ààyè ibi tẹ́ ti ń kọ́mọ̀ ní tú ìtìzáàrù tí wọ́n wá ti mọ̀ ìró aṣọ tí wọ́n pé ó ní èyàn rọ ìró subhanallah ó rò nǹkan ó sì túmọ̀ rẹ̀ sí pé kọ́ lọ fún abẹ́ ó dẹ̀ ń sọ fún ayé pé ànábì gan Imamul Bukhari ló gba hadith wá pánábí takú ọlọ́run ọba ọlọ́run ọba àlékẹ́ lásọ wípé yasalunaka anil mahid àwọn yahudi àti nasọ́rọ̀ wọ́n bọ̀ kí ló fà tọ́lọ́run tó fi wá bẹ̀rẹ̀ ìdájọ́ haidọ̀ àwọn yahudi àti nasọ́rọ̀ nígbàtí lásìkò yẹn ń gbà yẹn tí àwọn wọn bá ń ṣe haidọ̀ lọ́wọ́ wọ́n wà lè jáde kó lè kò gbọ́dọ̀ gbénu lé pẹ̀lú wọn mọ́ kò sí gbọ́dọ̀ dáná oúnjẹ fún wọn mọ́ wọn sì ní ṣubù kanáà wọn ní ṣubù sọ̀kanáà kò sí gbọ́dọ̀ fásọ fún wọn mọ́ wọn gbọ́dọ̀ fọwọ́ kankan lára rẹ̀ mọ́ nítorí wọ́n ti bàrí pé ẹni ẹ̀gbin ni tí yóò fi mọ́ àwọn fa'tazilu nisaa fil mahid olúwa ní ẹ jìnà sí àwọn obìnrin i'tizal fa'tazilu nisaa olúwa ní ẹ jìnà sí àwọn obìnrin fil mahid nígbàtà bá ń ṣe haibọ̀ lọ́wọ́ ẹni yí lọ́wọ́ sọ wípé ọlọ́wọ́ bá ní ẹ jìnà sáwọn obìnrin nígbàtà bá ń ṣe haibọ̀ lọ́wọ́ anábì gan tó wá ń súnmọ́ obìnrin ẹ̀ ló wá gba hadith wá pa nẹ́bí ń takò ayà Qur'an tó ìjẹ́ pọ́lọ́wọ́ bá alékẹ́lẹ́wò nípa nẹ́bí láti ẹ̀kẹ́ kankan nẹ́bí tí wọ́n máa dá ti ẹ̀yà sọ́tọ̀ bí tí ń wí náà nìyẹn kò yíba ní sí kí lọ́fà ó ní Aisha ó jẹ́ kó yé wa nínú hadith Imam Bukhari gbà wá a wa ana wa wa ana ha'ir

ẹ̀dàkùn nígbà tó yẹ sí pé mùdírù lè kéwú ni ó yé wa pé kèrè pé kọ̀ mọ̀túnmọ̀ ìtìzáàrù àbí ṣé kọ̀ wá ní mọ̀túnmọ̀ ìtìzáàrù ni kò mẹ́kọ́ wà láyà bò sí ni ọ ma ọkẹ̀ mú wá ló ti rí ìtumọ̀ inú mú jàmù ló ti chẹ́kì ẹ̀ ti ni

ó ń dàmú mi pé sékọ̀ wá ní mẹ́ ìtumọ̀ ìtìzà torí ọ̀nà wo lọ́gbàjọ́ kéèyàn fọ abẹ́ ọ̀nà lọ́gbàjọ́ náà torí ta bá ní ọ̀mọ́ a excuse tó dá aláwá fún yẹn aláìmọ̀ká ní ọmọ jẹun àmọ́ ta bá sọ pọ́ mọ́ a jẹ́ sí pé mújírìmù ni ọmọ ní ọmọ jẹ́ a alátafsírihi lórí lori tí ẹ̀ lórí túmọ̀ tí ẹ̀ wàyùbá ṣírù ni anẹ́bí wá ń wa mi anẹ́bí wá bá mi ṣe àjọṣepọ̀ tí máa jọmọ́ bí tí ń túmù bá ṣàrọ̀ lọ́dọ̀ tí ẹ̀ ẹ́ wà á ha ìdùn tí mo sì ń ṣe haidọ̀ lọ́wọ́ ó dẹ̀ mú àdísì yẹn ó dẹ̀ dorí ẹ̀kodò ó dorí ẹ̀kodò ó sì gbé fáyé wípé òun ní ń takò hadith anabi ní ń takò ayà Qur'an kò dẹ̀ sí kankan tó fi ń sọ eléyìí hadith kankan náà fẹ́ máa takò wọ́n fẹ́ máa gbógun ti hadith anabi ni ilé tó bá ti bá fẹ́nu wọn mú wọn máa gbà wọlé tẹ́ bá rí tó bá lo ni kéèsè pé torí pé kíní tí so ọ̀dọ̀ wọn lẹ́ẹ̀mọ̀ padà sí gbogbo àlámọ̀rí ẹ̀mọ̀ wá sìn wọn ìtàn fẹ́ ilé tí fẹ́nu wọn bá ti gbà wọlé ní wọ́n ma gbà wọlé ilé tí ló fi jẹ́ pé ok kí wá ní kí ni àwọn bọ̀wábì kí ni àwọn òfin tàà fi mọ́ ma hadith tó wà sahih kò sí kẹ̀kẹ́ àbí ẹ̀kọ́ ni àbẹ́lẹ̀ tí fẹ́nu yí bá ti gbà wọlé lọ́wọ́ sahih lé adéwálé ànábì Muhammad wọ́n fẹ́ parọ́nù ẹ̀rọ kò gbọ́dọ̀ láti ti ń jáde wálé ọjọ́ ma yóò bá ẹjí ọ̀nà sáà sọ́jọ́ ma yóò bá àwọn ọmọ ilẹ̀ ibi tẹ́ sí so ibà nísì wa anabi ní aisha radiyallahu anha ó ní anabi sallallahu alaihi wasallam a máa pa wọn láṣẹ nígbàtí anabi sallallahu alaihi wasallam ó pa wọn láṣẹ kóhun lọ ró ìró kóhun lọ fi nkankan bójú ara wọn wa yubashiruni anabi ó máa wá fara kíni anabi ó máa fọwọ́ a máa jọjọ ní eré tí kama dá ẹbà ara wa kama bá rẹ ní seré láàrin ọkọ àtìyàwó tí ò ní ṣe pẹ̀lú pé yẹn túnmà rẹ ní nítorí ká náà bá súnmà lànàbí sallallahu alaihi wasallam fi ní kíni o kó fi nǹkan bó abẹ́ wa an ha'id èmi sì ṣe haidọ̀ lọ́wọ́ kí ló fàtà àyíṣà fi sọ̀rọ̀ yìí àyíṣà fẹ́ jẹ́ kó yíwa yí pé fàtẹ́zìlú nìsáà fil mahid dípé ìtumọ̀ ìtìzáàrù dípé ay i'taziluhunna an tujami'uhunna ẹ má súnmọ́ wọn ní súnmọ́ tí máa ń domini tí máa ń dọmọlà náà bí ń sọ lọ́lọ́wọ́n bá ń sọ kéèsè wípé kẹ́ lé wọn jáde kúrò lé kéèsè pé kẹ́ má sòbùsù kan náà hadithu yẹn ló tu fún wá sí hadithu yẹn nìkan Imam Bukhari mú wá kódà hadithu pé èyàn ké ipé kéyàn mọ́ gbogbo àwọn iṣẹ́ tó bè ní lè ṣe pẹ̀lú yẹn nígbà tí yẹn bá ń ṣe haidọ̀ lọ́wọ́ wọ́n mú yẹn náà wá wọ́n fi ń sàlàyé fún wa pé ìjẹ́ tọ́lọ́wọ́ bá lè kẹ́rẹ́ bá ní ẹ̀tìzáàd tó túnmọ̀ ìwé ká lé wọn jáde kóhun lè torí pé tàbá fẹ́ lọ literally nítumọ̀ tèdè tàbá tó pé ìrìntazàlà ìrìntẹ́zìlú ẹjìnà sáwọn obìnrin tí bá lè kóhun lé mo ti ìrìntizàd àbí ti ìrìntizàd tí ọba wa mi dánú jẹ mọ́ mo ti ìrìntizàd àbí ti ìrìntizàd rẹ̀

kánàbí kálẹ̀ bá mọ̀ pé obìnrin alẹ́ lásẹ̀pọ̀ pẹ̀lú ẹ̀ tí è bá jí sí àṣepọ̀ pàbẹ́ súnmọ́ rẹ̀ tí ma ń dọmọ bákanáà anẹ́bí òtún fọ́fán ìṣàbíkọ́ bá wọn mú nǹkan wá a ń ṣáwà ní òun ṣe haizọ̀ lọ́wọ́ anẹ́bí lọ́wọ́ rẹ̀ kọlùmí ṣe haizọ̀ gbogbo àwọn àhàdìtù yìí Imam al-Bukhari kódà nínú àwọn nǹkan táwọn afáàfi gbà yí pé Imam al-Bukhari faqihu ni torí Imam al-Bukhari àwọn inú iṣẹ́ tí wọ́n ṣe inú gbìyànjú tán ṣe ni pé àwọn rí pé hadithu kọjá pé hadithu jọ nìkan àwọn àwọn yìí tán kọjá lọ àwọn kàkó hadithu jọ lásán Imam Bukhari gbà wípé ó kọjá bẹ́ẹ̀ ẹjá fi kó àwọn èèyàn lẹ́kọ̀ọ́ tó yẹ kí Imam Bukhari wọ́n sàlàyé iman wọ́n sàlàyé ilm wọ́n sàlàyé sọlá kìtàbù sọlá kìtàbù siyam báàbù kìíní kan pẹ̀lú hadith anabi sallallahu alaihi wasallam so látara báyìí àwọn ìsọkúsọ eléyìí tó yẹ sí pé disqualify wọn kúrò nínú jẹnire táwọn èèyàn sọ káàkiri lélẹ̀ báyìí so a gbọ́dọ̀ sá fún gbogbo àwọn irú àwọn nǹkan báyìí gbogbo àwọn tẹ́ bá ti so abẹ́lẹ́ wọn bá lè kẹ́lákọ́lọ́ bá kọ́lọ̀bà àdíkẹ́lá kí ó sì wá ní ẹni rẹ̀ gbogbo àwọn iṣẹ́ tíyàn mẹ́ ń ṣe tíyàn fi máa jẹ́ ni rẹ̀ kọ́lọ̀bà àdíkẹ́lá kó yọ̀ǹda rẹ̀ fún wa àwọn nǹkan tíyàn ó ṣe tíyàn fi wà nínú àwọn tí ọlọ́wọ̀n bá àdíkẹ́lá yọ ọkọ̀ rẹ̀ kúrò nínú àwọn ẹni rẹ̀ abẹ́lọ́wọ̀n àdíkẹ́lá la ilaha illallah àìmẹ́yí àwọn àyè lọ́wọ́ bá lè kẹ́lá ti ṣe tànà ló ti yí àwọn al-muhsinun ló ti yí in tí ò jẹ́ ká lọ bẹ̀rẹ̀ ní pé wá ti máa àwọn èrè ń jẹ́ àtàwọn ládá àtàwọn ìnífẹ́ ọlọ́run ọba tí ń bẹ fáwọn tí ń bẹ ní ire àwọn tó yí tààkàn gbọ́yé ni àwọn wo lẹ́ni ire láfẹ́ tẹ̀mọ́lẹ̀ sí lọ fi jẹ́ pé acetekis ju àwọn ládá àti àwọn ìdáadáa tí ń bẹ di ìjẹ́rere nìkan lọ so abẹ́lẹ́ wa subhanaka alhamdulik ashara la illa ant astaghfiruka wa alhamdulillah adúgbò àwọn ọ̀sáwò àti ọlọ́wọ́ Allah subhanahu wa ta'ala tó máa sanwó ní ẹ̀sán olórí àti àwọn tí àjọ náà ẹlọ́mọ ẹ ṣàmúkú kékeré kan fún mi lọ́wọ́ kádà pé kí lè ṣe tààrífù àwọn ọ̀sáàgùn àti wọ́n bára sọ̀rọ̀ ní ìrọ̀lẹ́ ìgbókọ̀ náà ni àwọn ọ̀sáàgùn ìdígbówí gẹ́gẹ́ bí àwọn àdàmọ̀ síwájú tẹ́lẹ̀ kọ́lọ̀ bá lọ́ra ẹ̀mí wọn طيب شيخ عبد الرزاق ابو عبد الله naam ah, tí wọ́n bá àwọn tó bá ṣe tàrík lórí tí wọ́n bá sọ láàrin ìṣẹ́jú méjì pẹ̀lú àwọn ìbéèrè tí àwọn èèyàn ti kọ wá ó sì wà ní oríṣi pàtàkì láti pé káwọn afọ àbáwá dáhùn àwọn ìbéèrè náà àwọn náà ní ṣéèkù wa lùkọ́ọ̀nù kí ẹ̀rọ ọba lọ́sùn àtàrà wọn tààrà kó ṣe ní rọrùn fún wọn ní ìṣòkè alhamdulillah وعلى آله وصحبه وسلم وبعد adúpẹ́ fún ọlọ́wọ́ ọba àtọ̀rọ̀ àlékún kí àti àlékún kí àti sálà muhammad sọlọ́mọ àbúrò àlejò sálà bákàrà adúpẹ́ fún àwọn staff tẹ́lifà sọ̀rọ̀ ní àti àárọ̀ kí ọlọ́wọ́ ọba aláàrúkọ bá ṣe àlékún láká ìwọ̀ o wọ́n bá ṣe àlékún dáadáa fún wọn wọ́n bá ṣe àlékún ilẹ̀ tí ó àkókò àkẹ́kọ̀ọ́ àwọn àlàyé tó ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí àkókò ìṣòro kò nídìí tàlíkì lọ títí nǹkan tí ó ṣe pàtàkì tí ó yẹ kí mùsùlùmí ó mà nípa kíra ń pè ní dáadáa kíra ń pè ní àwọn ẹni eré ilé ìlú àbájáde ṣe ní àlàyé fún wa kí ni àwọn ẹ̀rí tó wà nínú al-Qur'an al-Karim kí ni àwọn ẹ̀rí tó wà nínú sunna bí sálà Muhammad sallallahu alayhi wa sallam gbogbo ẹ̀ náà ni àbájáde ṣe ní àlàyé nípa kíra ń pè ní dáadáa wọ́n ti dẹ́sà pé àwọn òwúrọ̀ lè pè ní ẹni dáadáa ṣé ẹni níta kó àdìsí àlọ́ sálà ọ̀rọ̀ sálà ṣàlè pè ní ẹni èyí tí ò sí khilaf ń bẹ́ẹ̀ tí ò sí iyèméjì ń bẹ́ẹ̀ tí ò sí àpọ̀ níbẹ̀ náà ni wípé ẹni máa jẹ́ alátakò fún ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam pẹ̀lú wọn níbẹ̀ ń kọ́ o kò lè jẹ́ ẹni eré ṣùgbọ́n láwùjọ tiwa lé ní àwọn ènìyàn làwọn kà fún yẹn pàtàkì láwùjọ tiwa lé ní àwọn ènìyàn làwọn mọ̀ wípé àwọn gẹ̀ ni èèyàn dáadáa ẹni tó bọ́ síta gbangba tí ń bú ànábì sallallahu alaihi wasallam ẹni tó bọ́ síta gbangba tó ń bú ogun àwọn tó ń gbé súnà ànábì sallallahu alaihi wasallam lọ́wọ́ ẹni pé wọn báyìí kọ̀ pé ṣe ẹni eré nílùú rẹ̀ lápò ìjúwe ẹni tá à ń sọ yìí kò ṣe bóyá pé ìmọ̀n bọ̀kọ́rí gẹ́gẹ́ ni ó fẹ́ target tó ti báwo ẹni pé ń bù mọ́ bọ̀kọ́rí pé àdìsí eléyìí ò dáa àdìsí tọ̀hún ò dáa àdìsí eléyìí ò dáa but ìmọ̀n bọ̀kọ́rí gẹ́gẹ́ kọ́ ló fẹ́ target bí òkè ṣe pé ó fẹ́ wú kẹ́ńpè ní sunna kówó ìsìláàmù ni wọ́n ní kò sí ọgbọ́n tó ń fẹ́ dájú kó o kọ́ bẹ̀rẹ̀ látòrí ìmọ̀n bọ̀kọ́rí lọ ìtí ò sí èméjì náà ni pé téèyàn bá fi rí ìmọ̀n bọ̀kọ́rí wo sukú pátápátá kò sí ń jẹ́ sunna mọ́ because gbogbo àwọn àfọ pátápátá lágbàáyé ní àwọ̀pọ̀ ike lẹ́yìn alukur'an karim asahul kutub ètò fi gbogbo tíra òun tíra ló bá ti fi ẹnu àti ẹ̀kan tíra yìí ẹ̀ ti tó wà ní tíra yìí ẹ̀rí pé ìyẹn ti wó dáńpé ní náà ní ìyẹn eléyìí ni pé gbogbo wa àwùjọ tá a wà yìí wàláhì àwùjọ ń bàjẹ́ àwùjọ tí a wà yìí because náà àwùjọ tí a wà yìí àwùjọ náà ń bàjẹ́ gá apájùlọ ní ìlú Ìlọrin nítorí pé Ìlọrin tí a rí yìí gẹ́gẹ́ bí abájọ ṣe lálàyé ń gẹ́gẹ́ ní gbogbo ilẹ̀ Yorùbá pátápátá ni wọ́n ń wò gẹ́gẹ́ bí ìlú àfáà ìyẹn ló fà ní pé àwọn tí ọlọ́jẹ́ kájọ jẹ́ ọ̀rẹ́ nínú àwọn ẹ̀fọ́ à kájọ wà ní mọ́mílákà tábà ń sọ̀rọ̀ ó ṣàlàyé pé àwọn máa rí ẹ̀yìn ìlọrin lọ kó bá àwa ilẹ̀ Yorùbá yòókù nítorí pé ìgbẹ́tẹ̀ yìí ṣe lẹ́sìn làwọn fojú mú làwọn gbá wípé òun gẹ́gẹ́ lẹ́sìn níwọ̀n ìgbẹ́tẹ̀ yìí ṣe ìfẹ́ sí òjá ni ìyẹn ló wọ́n yẹ kí ọ̀pọ̀lọpọ̀ bídà tí wọ́n ṣe ní ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ Yorùbá lóde òní àti ilẹ̀ Yorùbá ni àti ìlú Ìlọrin ilẹ̀ ni wọ́n ti gbé lọ fún eléyàwó Ìlọrin ọ̀gbọ́n ìyọ̀rọ̀ wa ó léwu púpọ̀ èdè òkú ìlú ìlọrin ẹgẹ ní àfá àfá aláńlá tó ń pè láfá àgbà yóò ti jáde nípa fi ẹnu àtẹ́kẹ́ Islam àti nílẹ̀ ìgbàsọ ó wà láti fún wa nígbà yìí náà nítòsí nígbà yìí àmọ̀wé dáadáa àwọn tó yẹ kẹ́kẹ́ àgbàgbà wọ́n máa dàpọ̀ àìṣà ìyàwó àtẹ́bí ìyàwó táyé bí láìkì tí wọ́n kú àwọn obìnrin wọn lọ́pẹ́ wọn ní sọ̀rọ̀ àṣàlá kékeré táyé tó nífẹ̀ẹ́ jù táyé tó nífẹ̀ẹ́ jù gbogbo èèyàn àlébì àtọkùnrin náà àtọkùnrin náà lórí ìgbẹ́jú àlejò ní àìsà ó tó wá tó lọ́wọ́ ìrọ̀lá pé àwọn ọkùnrin fún àwọn ọ̀kan lórí ìgbẹ́jú àlejò ní àgbàkà sílẹ̀ ìyá àìsà àbàbà àìsà lórí ìgbẹ́jú ẹwà wọn àìsà ìlà òun ìjà ní àdúgbò wa nílẹ̀ ní o mo lè dápọ̀ ní mo lè dápọ̀ ẹni yẹn ló ṣe tó ti ráwù tí ó jáde síta lọ́gbà nígbàgbà àìsà ìyá wa ìyá wa ní Islam wà ní sọ́kùnrin àmì tí gbogbo ilé ilẹ̀ kó ṣẹlẹ̀ nìlọrin ìmúlá pé ọba ìlú òjò mẹ́lẹ́ ó ti lè ṣẹlẹ̀ náà wọn ẹ̀dẹ́ ọ̀nà igbó nìlọrin ọ̀tún kí máa lé ọba yìí ó burú dá o àbàbá àsìwò wọn ràn adákẹ́ àwọn àyà àsìwò wọn ràn adákẹ́ ó kọ́ náà ọmọ wa ní sítáwọn ìfún ìtìmọ́ òsì àwọn ìlú tó ti wà nínú àwọn akéde wọn àwọn anágbèrè wọn fúlọ̀ àwọn anágbèrè kíá tó ti àwọn ẹni yìí wọ̀ wáyé aburú wọn wọ́n ṣe ìbára nìkan wọ́n ṣe ìbílẹ̀ nìkan gbogbo ayélujára ṣe aburú gbogbo aláàbọ̀ ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ ní àìpẹ́ yìí ní Saudi nígbà tí àwọn ṣe hajj tí àwọn èèyàn kú jẹ́ àwọn ìjọba náà yọkọ̀ láti Arafa tí wọ́n lọ sí ìfẹ́fẹ́rẹ́ ju òkú ní jẹ́mọ́tò eh, kúkọ̀rọ̀ ẹ̀rí táwọn àwọn ìdílé wọ́n bí ìrànlọ́wọ́ mẹ́sàn-án ló pa burú láti fún àti àìsàn máa ń sí ojú àwọn òkú àwọn sàwọ́dí tó tọ́ sí ìrà lọ ṣe òkú lẹ́yìn kí ló pàdé pé sàwọ́dí ti ṣètò wípé tábàlọ́ ju òkú lórí òun ti pọ̀ jù kí ebi tábà gbà wọn kọ́ ni àgbàgbé báwọn tí wọ́n ń bọ̀ báyìí tí wọ́n gbà wọn lẹ́gbàgbé wọ́n á ti àwọn èèyàn nature yẹn lè pé àwọn sùn nira wa ni sábà tó lójú òun yẹn lẹ́yìn ká tú báyìí ọgbọ́n ni wọ́n sì dúdà lórí mi. lẹ́yìn àwọn àgbà ọmọ nàìjíríà kẹ́ náà mọ́ wọ́n lè lórí tí lọ́wọ́ bí láti wọ́n tú. wọ́n á nílé eh, àwọn ìlà ìdánwò olówó pé káwọn ṣe báyìí wọ́n ti tẹ́ ní kàṣídẹ̀. ìyẹn lọ́wọ́ bẹ̀rẹ̀ pé ní dáríà àbí ń dábì sílẹ̀ kalẹ̀ lọ́pẹ̀ ní tẹ́sẹ̀ eh, yìí

ẹni ìṣesúlẹ̀ ẹ̀dọ́ ló fẹ́rẹ̀ rẹ̀ ìyá jù ọ ló fẹ́rẹ̀ rẹ̀ bàbá jù ọ lókùn kápẹ́ sọ́ọ̀lù òlẹ́fẹ́ ìwọ inú náà láwọn ọba ni òlẹ́fẹ́ sàtọ́kùnrin kìíyàwó ẹ̀dẹ̀ ìwọ̀n láàyè ṣùgbọ́n òun láàjọ kò fi kí ni wọ́n tẹ́sìkẹ́sì ní ẹsẹ̀ lẹ́yìn ẹ̀sìkẹ́sì ìṣùkánùbà ìsáàbì kábọ̀ kúnlẹ̀ àrẹ́bì ní kábọ̀ kúnlẹ̀ ọmọ ẹlẹ́gbọ̀n ká ọmọ burúkú ni òkúnlẹ̀ fúta ní ìkẹ́ gbogbo lẹ́yìn ọmọ ilẹ̀ làwá ó fẹ́ làwá kábọ̀ àjọṣe àwọn gbà kó sínú ìyá ọlọ́run ọba ni fún ilé yẹn lápò èdè lásà ọ̀rọ̀ Ìlọrin o èdè lásà kíyèsí ọ̀rọ̀ Ìlọrin ni à púpọ̀ à púpọ̀ ẹ̀yin bàbá náà ti máa ṣàdúrà pé ọlọ́mọdà bá àpáná adẹ́bọ̀rẹ́ mọ́tà bá gbé súnà lẹ́nu ìgbà apá rẹ̀ bí kí àsìkò kalẹ̀ àdúrà bẹ́ẹ̀ ṣe láti tí wọ́n ń gbà lónìí ìlú tí bí wàá yóò sì máa gbàwé sílẹ̀ ní ilé ìlú láì sàárà abọ́dé àti rí àwọn àyípadà dáadáa ní èkó ìlọrin nípa ọ̀rọ̀ súnà àjọyọ̀ wọ̀sán kálù ọ̀sán àrà fún ìdàgbé àlékún yára fún ẹ̀kọ́ tó wa àlékún tàbáà àlékún tí ó ti fi lórí ọba ọlọ́wọ́ bá lórí ọ̀rọ̀ àti sọ̀rọ̀ ọ̀rọ̀ sọ́lọ̀ ọ̀rọ̀ mọ́ta ti fún ọ. ìjọba náà fẹ́ lọ àwọn ọ̀sáàbù àti wọ́n ṣe àlàyé sókè kan fún wa nísìnyí wọ́n láì ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní hajj wọ́n wà nínú àwọn tí àwọn kọ́mítì tí wọ́n yàn máa darí àwọn tó ń ṣètò hajj nígbà tí nǹkan yìí ṣẹlẹ̀ gan àwọn náà tí wọ́n darí àwọn ọlọ́wọ́ bá wọn láti wọ́n wọn pé títàn tó bá wọn ó máa ti gbá wọ́n mọ̀ mọ̀ wọ́n parọ́ mọ́ àwọn ẹni ṣe sọ ìbéèrè alákọ̀ọ́kọ́ ẹni náà sọ pé gẹ́gẹ́ bí súnà rẹ̀ sọ̀rọ̀ ọ̀sọ̀lá ní pé kí èèyàn ọ̀rọ̀ papò ìjẹ́ nínú rọ̀mọ̀dán ìjọba ohun kí èèyàn ọ̀rọ̀ papò ní gbogbo ìgbà gẹ́gẹ́ bí ó sì tọ́ kí èèyàn ṣe ní ọjọ́ lásán. náà ó bá àwọn nínú rọ̀mọ̀dán jẹ́ ọ̀rọ̀ papò sí kàkà tí ó burú bẹ́ẹ̀ Ànábì sallallahu alaihi wasallam tí ó gbà wọ́n ní ẹ̀dùn kan máa pákó kò sọ fún wa wípé tó bá ti dúnú àwẹ̀ ká fi ilẹ̀ bẹ́ẹ̀ sì ni àrí pé ànábì sallallahu alaihi wasallam ń fi ẹran pákó lẹ̀ nígbà tí bá ń gbà rẹ̀ tí bá ń gbà rẹ̀ sọ̀rọ̀ nípa ànábì sallallahu alaihi wasallam sọ pé lawla an ashqa ala ummati bá pa wọ́n láṣẹ pé gbogbo àtọ́ bá ti ń sàlùwàlá kò náà nìkan máa wọn papò nínú sí sí ànẹ́bì wá ní pé ẹ̀ nílá ànẹ́bì kan fẹ́ sàlùwàlá báyìí kọ mọ́ wọn papò àwárí dẹ̀rí nìkan pé ànẹ́bì àmọ́ fílẹ̀ nígbà tí bá ń gbà rẹ̀ lọ́wọ́ so ẹlẹ́mìwá lè ní ẹ làkọ̀lú fami sọ im atyabu inda Allahi min rihil miski pé àdífì ẹ̀ ń kọ́ pé ẹnu oòrùn tí bá ń jáde ní ẹnu aláwẹ̀ ó dá lọ́dọ̀ ọlọ́run ọba òórùn rẹ̀ dá lọ́dọ̀ ọlọ́run ọba ju tùràrí àdìmísìkì lọ so pé àtẹ́yẹ̀ bá ti wá rán pákó ṣé òórùn yìí ò ní lọ so òórùn yẹn àwọn afáàjẹ́ pé wáyé pé kìí so òórùn ti ń jáde láti ẹnu bí báyìí wọ́n ló òórùn yẹn ń jáde láti inú ọkàn ni nítorí pé tẹ́yẹ̀ bá ń gbáwẹ̀ so inú ọkàn ló gbogbo àwọn ọkùnrin orílẹ̀ papọ̀ àwọn òórùn kan wá jáde òórùn ti máa ń jáde láti inú ọkàn ó ń gba ẹnu kọjá ní kéré pé eré kí ẹ máa gbà rẹ̀ kọ́ máa gbà rẹ̀ pẹ̀lú ẹnu wọn hàn ọ̀wá ní fọyín náà máa ń wà rẹ̀ kọ́ kẹnu rẹ̀ lè máa rùn dáadáa sí ibà ní ìsìn tó ìgbọ́kúgbọ́ nìyẹn ti kọ́lọ́ fún sànà. ìbéèrè ẹlẹ́kẹ̀ẹ́jì ẹlẹ́kẹ̀ẹ́ ló ń dúró gẹ́gẹ́ bí ìbéèrè rẹ̀ tàbí ọkọ̀ sí gbogbo sí òfin lójúlòkè alẹ́ alákọ̀ọ́kọ́ wọ́n nígbà tí ẹ̀sọ́ ọ̀pẹ́ nínú sólà ni kí èèyàn máa fi ṣòkòtò sílẹ̀ wọ́n ti ṣòkòtò sílẹ̀ yìí ẹni wọ́n fi kalẹ̀ tó ń tọ́lọ́ ọ̀dà àwọn wá wọṣọ tó lọ́lá àti àjọ táàbù dáadáa ṣé ìjọ kó sínú rìyá wà bí èkó sínú rìyá ẹlẹ́ẹ̀kejì wọ́n ti fi kán bí ẹ̀ pé ṣé mùsùlùmí ni ọ́ ìjọ pa mú kẹ́ẹ̀rọ pé mùsùlùmí ni mí insha Allah wọ́n ní tẹ́lá tẹ́lá àwọn ẹgbẹ̀rún náà wọ́n ní ẹni tí ó gé ṣòkòtò rẹ̀ tó gbé síbi tí ànábì sallallahu alaihi wasallam ká gbé sí tí ò ní kó kọjá kókósẹ̀ gẹ́gẹ́ bá ti mọ̀ pé súnnà ni tó sì jẹ́ ọ̀ràn ìrìn léwá lórí ká ṣe bẹ́ẹ̀ tó rẹ́ni tí ò bá ṣe ànábì sallallahu alaihi wasallam ó jẹ́ kó yẹra pé yóò wọná so inú àwọn kàbá ìrí ẹsẹ̀ inú àwọn ẹsẹ̀ ńláńlá ni kí sòkòtò yẹn máa kọjá kókósẹ̀ níta fi mẹ́sẹ̀ ńláńlá ni kí kárí wà ní ìjì kárí ìlérí ìyà lé lórí àìsírí ìrí ìyà lé ẹni tí sòkòtò yẹn máa kọjá kókósẹ̀ lórí wọ́n ní tí ẹ̀ bá wọ aṣọ tó gbádùn tó lálàáfíà tó jiná ní ẹ̀ bá wọ sí ṣòkòtò yìí aṣọ náà sì kọjá dèdè ibi tí ọyẹ kó dé òun náà sí isbal wọ́n ní ṣe kèsè ríyà kèsè ríyà nǹkan tó dáa ni inna Allaha jamil yuhibbul jamal àwọn àbájẹ́ kúrò pé yuhibbul jamal níbẹ̀ yẹn ay yuhibbu tajammul àtajammul òun ni tajamal níbẹ̀ yẹn ọlọ́run ọba àlẹ́kẹ́lá ọba tó rẹwà ni yuhibbu tajammul ó nífẹ̀ẹ́ kí ẹ̀ máa sọ̀ṣọ́ kama máa wọ tó dá ó dà wọn fáni tó fà nìyẹn tí Jibril nínú hadithu wa lẹ́ẹ̀kejì ta ké fún atáṣe lọ́yẹn náà ẹ̀ríkù wọn ni ìfọ́lá àlẹ́nà rọ́jù ṣẹ̀dídù bayọ́bì fìyàbì ṣẹ̀dídù sàwádì ṣáàr so Jibril wá lẹ́ni tí a sọ rẹ̀ funfun tó mọ́ dáadáa torí aljamali náà ṣe bá nìsí bákan náà Ibn Abbas radiyallahu anhu ó máa ń wọ àwọn aṣọ tó jiná tó sì wọ́n dáadáa bákanáà alimán malik rahimahullahu ta'ala nítorí hadithu takayi hadithu jibril takayi imamu malik na ma múra dáadáa gan o ma múra dáadáa gan so ibà ní sí wọ́n ma ń wọ aṣọ tó dáa so kò sí kìí ṣe kárí mi òun náà ní kí yàn wọ aṣọ tí ó dáa tó yáyì gbogbo aṣọ tí yàn bá wọ̀ tó bá ti dáa tó bí ń jù àwọn èèyàn nú ẹ̀ẹ́bẹ̀ ni so láti polongo súnnà dáadáa kò sí nǹkan tó burú mẹ́ ṣe bá ní sìtọ́ yẹ́ pé ó ń wọ̀ nítorí káyẹ̀ bá lè rí torí pé ọlọ́run bá lékẹ́lá ìdá anáàmà àlàábì bí ní ẹ̀tì tọ́lọ́run bá ṣe ìdẹ̀ra kẹ fún yàn ọlọ́run bá lékẹ́lá máa ń fẹ́ kó rí lára rẹ̀ wà á mọ̀ bí ní ẹ̀mẹ̀tì rabbika kárí kájé káwọn èèyàn rí lára ẹ̀ fọ́lọ́run ọba ìdẹ́gbẹ́ lákẹ́ èèyàn so ìbá ti ṣe pé a fẹ́ káwọn èèyàn rí fọ́lọ́run ọba kẹwàá sọ pé kárí mi ti wà ń bẹ̀ nígbà tí ìbá ti ṣe pé nínú ìbáadà ẹ̀kí ọ̀dà sáà sí ọlọ́run àìlẹ̀ kò sí nǹkan tó burú mẹ́ kódà láwọn lọ wo tafsiru amma bi ni'mati rabbika fahadis àbá ti ṣe àwọn ọ̀rọ̀ tí

ẹni náà jẹ́ súnlá àwùjọ́sì tó ti wọ́n kí àbújá àwọn òfin wọn sọ pé ìdí tó máa ní pé òun ti lọ sí ìyàwó lọ́dọ̀ àwọn tẹ̀ dárúkọ lẹ́ẹ̀ka lọ́dọ̀ ìjọba mo kẹ́yẹ tẹ̀lé òfin yíyà gẹ́gẹ́ bí ayọ̀ lọ́wọ́ wa tẹ̀ kà fún wa lẹ́ẹ̀ka pé ẹlọ́kùnrin tó bá bá wọn ẹ bá wa ṣàlàyé tí wọ́n bá wọn kẹ́ yẹnlẹ́nà rẹ̀ fún àwọn èyí tí ìbéèrè tó láti rẹ̀ ni pé nínú wọ́n ní láti tàn máa yàn bẹ́ẹ̀ wọ́n ní ṣé ó ní ẹ̀rí àbí ò ní ẹ̀rí sọ̀rọ̀ wọn. náà ọmọbìnrin tí ó dúró déédé lórí ẹ̀sìn ó wá fẹ́ lọ́kọ ó wá lọ wá ọkùnrin tó jọ tóun náà dúró déédé lórí ẹ̀sìn gẹ́gẹ́ bó jẹ́ sí pé òun náà ló bá làákà ìgẹrun mu ló bẹ́sìn mu ṣé bá ní sí kí n fẹ́ fẹ́ ọmọbìnrin tó dúró déédé lẹ́sìn tó bá fẹ́ fẹ́ obìnrin pa lọ fọ́ ọmọkùnrin tí ń pagbó ẹ̀lápùsọ́ bá làkà ìrọ̀ tójú tó ń yọ bí i orí kọ̀ọ̀kọ̀ ẹ̀lápùsọ́ sáà ní wọ́n pé ìkẹ́ ti dàbò rẹ̀ tí ń dáwà náà ma expect ni pé ọkùnrin tó bá dárùn gbà tí tó gé sókòtò tí ìkúnlẹ̀ fún èèyàn torí ọmọbìnrin náà ìkúnlẹ̀ ńlé ẹwà lọmọkọ wa ẹwà ní ọkọ rẹ gbọdọ̀ kúnlẹ̀ tó ń kúnlẹ̀ fún yìí tó ráwọ̀ bí a máa ṣe jàmbá lọ́wọ́ pípọ́ ọmọ ọmọbìnrin mọ́kọ wa ó wà ní ọkọ yóò kúnlẹ̀ nígbà tó bèèrè ìkúnlẹ̀ fún ìtẹ́ nípa mọ́kọ tó kúnlẹ̀ wá bọ́bá mọ́kọ tó kúnlẹ̀ wá kọ̀ yẹ́kẹ́yìn náà ti mọ̀ pé kọ̀mọ̀ ti ṣe ọwá mọ́kọ dáadáa wa ìyá ìwá ní kò ní fi ọkọ̀ yìí o wọ́n ní kí ló dé ìyálóhun ti lọ ìyẹ́wò ni ó ní wọ́n ní ìyàwó ọ̀bára wọn wọ́n ní sáà lè tẹ̀rẹ̀ rú òfin bẹ́ẹ̀ lábẹ́ àyà wa qada rabbuka alla ta'budu illa iya wa bil walidayni ihsana ẹ̀dá kan fàlà sí ihsana o ṣẹ̀gbẹ́ntẹ́kẹ́ tó dáàbà máa sì kò sínú ìsáàni kí a máa wòsẹ́ àbí tọ́ kódà tí òbí bá sọ wípé òun ọ̀fẹ́ kí wọ́n fẹ́ra wọn awá ní kí lọ́fà onítorí irùngbọ̀n rẹ̀ ní ṣẹ̀ríà ọ̀gbárùn kaba wọlé ṣe ibà ní sí pé à ní kí ní ká Islam àṣẹ́ nìyẹn ká mọ́ sọ pé mo ti lọ yẹ̀wò ẹ tí ọ̀nà sáà ká mọ́ sọ pé mo lọ yẹ̀wò tó bí ò gbọ́dọ̀ kọ̀bọ̀rọ̀ jẹ́síkẹ́ nítorí ìkórìrẹ̀ kọ́ má fi ọkọ̀ kan tí ó bá ní sí tó bá jẹ́ bẹ́ẹ̀ ṣẹ̀ríà ò ní gba ìjẹ́ ìjẹ́ nǹkan yẹn wọ̀n ní ọ̀rọ̀ tó mìíràn sọ wọ̀n nígbà wọlé ìyá yẹn àbí bàbá yẹ́ ò tí ẹ̀lẹ́fẹ̀ ọmọ lọ́kọ̀ náà tó wà ń bàbá yẹn tí bàbá yẹn ṣíṣẹ́rí àbá bá sọ́ tí wọ́n bá gbà wọ́n gbé wìláyà ìjẹ́ wà líyìn wọ́n gbé kó lórí ẹ̀ wọ́n gbé lọ fún àmìr aláṣẹ gbogbo mùsùlùmí tí ó bá ní sí torí pé olùtayọ àlà ni wọ́n jẹ́ nìyẹn tó ká máa sọ pé èèyàn wá lọ yẹsẹ́ wò ìyá yẹn náà ti kọ́kọ́ sẹ́bọ náà pẹ̀lú bó ṣe torí man ata arrafan aw kahina fasaddaqahu bima yaqul bima yaqul faqad kafara bima unzila ala muhammad anabi sallallahu alaihi wasallam ní gbogbo ẹni kẹ́ni tó bá lọ bá àwọn àwọn àwọn tí man yese wo abo lọ bá àwọn babaláwo a ó wá lọ bi wọ́n lere nǹkan kan pé ẹ bá mi yẹ̀wò ó wá ní gbàgbọ́ sí nǹkan tí wọ́n sọ yẹn nígbà tán sọ fún anabi ló ti di keberi nìyẹn ẹ̀rí pé ìyá yìí ti nígbàgbọ́ sí nǹkan tí wọ́n sọ fún ló fi níwọ̀n lè fẹ́ra wọn torí wọ́n ní kíni o torí wọ́n níyàwó wọn bára wọn mú tí ò bá nígbàgbọ́ sí kò ní ṣiṣẹ́ tọ̀ wá ni so irú ọ̀rọ̀ tí yáyẹn sọ yẹn ọ̀rọ̀ ni ọ̀rọ̀ so ìbá ní sì yìí so èyàn gbọ́dọ̀ tẹ̀lé yáyẹn lórí irú nǹkan báwọn èyàn gbọ́dọ̀ tẹ̀lé yáyẹn torí pé dáadáa ni wọ́n ní ká ṣe sáwọn wà in já àdáka àìlá àn tó ṣìríkà bí ọlọ́run tó sọ yẹnà lọ́sọ ilé yóò inú sọ́rọ́tù Luqman wà in já àdáka àìlá àn tó ṣìríkà bí ma lè sàlákà bí ilm fàlá tuntun ehuma ọlọ́lẹ̀ gbọ́dọ̀ tẹ̀lé wọn lórí yẹn ẹ gbọ́dọ̀ tẹ̀lé wọn tàbá ní ẹsẹ̀ bọ́ ẹ gbọ́dọ̀ tẹ̀lé wọn tàbá ní ẹsẹ̀ kèfèrí ẹ gbọ́dọ̀ tẹ̀lé wọn tàbá ní ẹsẹ̀ṣẹ̀ fàlá tuntun ẹ má jagbe mọ́ wọn ẹ kà má tẹ̀lé wọn lórí aburú ni torí pé la ta'ata li makhluqin fi ma'siyati al-khaliq so yẹ tẹ̀lé obìyàn lórí nǹkan báwọn ẹlẹ́ẹ̀kejì wọ́n nínú náfílà tó máa yẹ nínú ìdajì Sha'ban wọ́n pè ní náfílà nisfu Sha'ban wọ́n ní náfílà tí wọ́n yẹ nínú nisfu Sha'ban tí Sha'ban bá ti gbé ìdajì báyìí wọ́n máa torípa nẹ́bí sallallahu alaihi wasallam ọ̀yẹ́ rí láyé tó fi kú kò sì sí kẹ́kẹ́ náà àwọn sọ̀hábà tó yẹn rí so ibà ní ìsìn so nítorí ẹ̀lú jẹ́ sí pé kò sí lára ẹ̀sìn kí àmà yẹn náfìlà ní sí ṣàbà nínú bídà lọ́wà náà wọ́n ní wọ́n bèèrè èyàn gbọ́dọ̀ máa lọ sí tẹ̀síru jàbàtà èyàn gbọ́dọ̀ máa lọ sí wáàsí jàbàtà ṣébà ní sí so kéèyàn má bà wá lọ bá ọlọ́run bá nípò tí ò dá ṣébà ní sí torí pé jàbàtà yìí ẹgẹ́ bá sí ròyìn àwọn ṣí àtànà ń bẹ ládùúgbò wa yìí bẹ́ẹ̀ náà ni jàbàtà náà kọ̀ọ̀rìjì lòun náà ṣébà ní sí àwọn ẹgbẹ́ burúkú ta ní nínú ẹgbẹ́ tó kọ́ jáde nínú Islam o lẹ́gbẹ́ àwọn jàbàtà o làwọn tí ma ń pè mùsùlùmí ní kéfèrí ẹ̀yìn sáà tí ma pè yẹn kéfèrí wọn so iṣẹ́ tí wọ́n nìyẹn so ibà nìsí so kéèyàn má lọ wá sí rẹ̀ wá sí burúkú nìyẹn kéèyàn má lọ wá sí àwọn súnnà kéèyàn sì máa gbọ́ lórí rédíò náà àbí ni òun ni òun mọ́ fi rẹ́rìn so ibà nìsí ọ̀rọ̀ tó bá dáa lèèyàn àti ráwọn tán láwọn ń gbọ́ tán fi ń rẹ́rìn àwọn fi ń rẹ́rìn báyìí tán sì padà wá di jàbàtá tó yẹ báyìí jí báyìí yọ́kàn máa ranjú wọn káàkiri àdúgbò ni kò ní kí àwọn èèyàn mọ́ kò ní sálámà sí mọ́ kò ní kí ìrọ̀jà mọ́ mọ́sálásí mọ́ ṣé bá ní sìn ẹ̀kà máa rí yọ́kàn máa pè yẹn kẹfẹ́ rí ó sì máa ṣe bí ẹ̀hànà káàkiri ìṣesí ìrò ní bá tèèyàn mọ́ bí ṣe mọ́ bá ṣe so kéèyàn má lọ wá sí jàbàtà ẹ dákun torí Ọlọ́run wá sí burúkú ni o wá sí burúkú gbáà ni mẹ́rin ni ṣe ìwọ́ dẹ́rì máa yẹ máa ń bẹ̀rì àtàkùn tó mọ́ pé mẹ́rì wa ìwọ́n máa ń tán pè lẹ́rì ṣe bá ní sí ìṣó kátàkátà nìkan tó sọ ẹ̀ so inú àwọn nǹkan tí a gbọ́dọ̀ jìnà sí tá sì gbọ́dọ̀ sọ etí wa kúrò níbi gbígbọ́ rẹ̀ a sì gbọ́dọ̀ sọ ẹsẹ̀ wa kúrò níbi lílọ rẹ̀ òun náà ní kíni òun náà ni wà sí jàbàtà àti àwọn wà sí àwọn ṣíà àti wà sí àwọn ní súfínà sí bá ní sí àti gbogbo àwọn wà sí àwọn tó gbọ́ ti bá ń pè sí ìlànà míì tó yàtọ̀ fún ìlànà tí àwọn sọ̀hábà rìn ìlànà tí ọlọ́wọ́ bá lè jẹ́lá tó fi rán nábi sallallahu alaihi wasallam táwọn sọ̀hábà sí rìn ṣe bá ní ṣe sí àkájìnà sí àwọn wáṣífẹ́ ọlọ́wọ́ àdá ma ti dáwọn ẹ̀kọ́ dábídà ní ẹ̀lẹ́kùn àwọn tá a sọ yìí tàbí sí àdánwò àdúgbò ìfọmọsí wà sí ọ̀pọ̀ ìdádúgbò níbi ọ́fíìsà bá ti gbé ọ̀rùn ìbẹ̀rẹ̀ tí wọ́n ṣe ní gbogbo ọ̀rọ̀mọ̀tọ́ọ̀lù ilé ká tó ìlànà sọ̀rọ̀ fún wọn àwọn ẹgbẹ́ ẹgbẹ́ ìgbẹ́ wọn ṣe wọ̀pọ̀ ayọ̀ àwọn ṣe wà sí káàkiri a sì máa ń dá ẹrú bọ̀ wọn gẹ́gẹ́ àwọn tí a lè sọ pé káàkiri tẹ́lẹ̀ ń ṣe òbí o òdodo ni àwọn tó wá ń tàbàǹgbà tí o bá yóò gbọ́ pé tẹ́lẹ̀ ń ṣe bí àwọn ṣe pé kí àwọn bá tàṣì dé àwọn ti pè ó ní wá onídìí ìjà àwọn máa islam ò fẹ́ kò fẹ́ jà káṣẹ́ àyẹ́ sì fúnra wa jẹ́ mẹ́rin tí wá káwọ́ sí mẹ́rin tí wá kásàlàyé fún ogun ayé káwọ́ ẹni tí àti ìlú òtù bẹ́ẹ̀ ibi tí àwọn ti wá alhamdulillah tó bá ti rí wa lọ́tọ́ bá tó kẹ́rẹ́ kò dáa àwọn ẹnu ẹ ti rí ogun ẹ̀ṣà wá ẹ ti sókòtò ẹ ti sọ tó ń kó kọ́lù pé kọ́lá rasulullah kọ́lá rasulullah lọ́wọ́ sọ alhamdulillah ọ̀gbá yìí ṣe àrùn dáadáa fún wa èyí padà dà fún ọ pé àní ìdájọ́ bí ká sọ pé ọlọ́run bá sọ àlẹ́ fi sọ̀rọ̀ ṣùgbọ́n àwọn ẹni yìí ìkẹ́kẹ́ ìkẹ́jọ́ wọn sọ ọ́ lè sọ pé eh, jáfàlì kan sọ pé níta àwọn tó ti kú tó fi ọlọ́run pamọ́ wọn ọ̀rọ̀ wọn mú wọn fi ṣe ẹ̀rí náà àwọn fi àkíyèsí wọn tí wọ́n já ọkùnrin tẹ́lẹ̀ wọ́n ṣe tí ò bá dá wọn lóhun tó bá dà wọ́n tó jáde wá ìgbà tí ó fẹ́ ṣe láyé àdúgbò sábà sábà náà tí àwọn òṣèré ń wá ní kékeré pé wá ní ìkẹ́kẹ́ àkéjì ọlọ́run ní ìdájọ́ tó wọ́n fẹ́ o fún tààrà o gbogbo yín ẹjẹ́ àdìwọ́ àdẹ́tẹ̀ ìrùn àdìdá àdàwọ̀ àdìdá àkùn kájọ ọmọ wa kẹ́lẹ́ tó ọmọ yín kájọ kọ́bìnì wa kẹ́lẹ́ òwe ti yín kájọ ogun ayé kẹ́lẹ́ òwe olúwa awẹ tó wà lórí òdodo títí ẹgbẹ́ káṣọ pátọ́ àfún ọmọ tí wà sí níbi ìsàlẹ̀ kò tó bẹ̀rù ìjọ títà láti ọjọ́ òun ọmọ tí wà nínú ún olóògbé wọ́n ti mú ní ẹ̀wọ̀n tó sì fẹ́ fẹ́ fẹ́ ìbọn sí pé àwọn àgbàkùnrin lẹ́dàkà ní nàìjíríà wọ́n ti lọ́ọ́ mi jẹ alákàtà ti mú ọ̀gádẹ̀ tí wọ́n lọ máa òṣèlú nílẹ̀ nínú wọ́n ní wọ́n ká àwọn nǹkan ogun tí ó bọ̀ wá wọ́n ní wọ́n ká alóòlùwọ̀ nílò tí wà wọ́n ní àkùnrin yìí bí ní pé ọ̀nà kí wọ́n kọ̀ ẹ̀rọ kò mọ́ àbábàrún sọ yìí àbátáyì ló jẹ́ ó wà níbẹ̀ wọ́n á ti lọ náà kọ́ṣà lẹ́lẹ́rù ọ̀gbọ́n ló sì ẹ̀rọ wọ́n á ní òun ẹ̀mí dáadáa mo ti lọ bá a lọ bá rí àwọn ẹ̀kọ́ ọ̀kan tá a ṣàlàyé nípa àwọn méjì fún ọmọ mẹ́ta ọ̀gá ìkẹ́kẹ́rẹ́ ìwọ ayẹsẹ̀ ah, ló fẹ́ náà ìkẹ́kẹ́ náà pẹ̀lú ọ̀hún sí yàrá yìí àkàbùdá sínú ẹ̀ ní àwa ilé lẹ́yìn ká sọ́ra láti lọ gbọ́ fún àwọn àti ọ̀hún bára mẹ́ta ṣe àlékò ìtàbá fún wa. ẹja ìrànwọ́ ìsì wàhálà ìka yìí lágbára díẹ̀ ọlọ́kadà rẹ̀ pé iṣẹ́ jíjẹ mímu ó ṣàfẹ́kù fún wa ààrẹ kejì ìyàwó wọn wà ní ibi ìtọ́jú tó fẹ́ rọjú wọn ní kọ́ wá fẹ́ ṣe operation fún ẹni náà tó ti wọn ní kọ́ wá eighty thousand naira wá èmi wọn wá ìrànlọ́wọ́ wá sí ọ̀dọ̀ rẹ̀ láti lágbára láti ran ẹni náà ọlọ́wọ́ wa